admission admission admission. bismillahirrahmanirrahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní Daru Salafiya School Ìbàdàn Nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdà iyá ìdàdíyá àti sànàwíyà Monday to Thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní Saturday àti Sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan ọ̀sán aago aago mẹ́ta sí mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ lọ́jọ́ sátidé àti sunday ní quran memorization ìyẹn tààfíìs tọkùnrin tobìnrin tọmọdé tàgbà ní ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes dẹ́rù sàlàfíà school ìbàdàn nàìjíríà wà ní nọ́mbà aa seventy two àwòwò apẹtẹ muslim ìbàdàn àti jigan off àkànrán road ọ̀nà àrà ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ sheikh rasheed bun mustapha asala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 وكل ضلالة في النار ọpẹ́ ni fún Allah subhanahu wa ta'ala ọba tí a fi ọpẹ́ fún òun ni ọba tí ó ṣe àánú fún ẹnìkọ̀ọ̀kan wa khalaqana min adam ó dá wa láti ìgbà tí a sí a sí àtijẹ́ kankan àti èsì ńgbà yẹn àti bẹ́ẹ̀ ló ti dá wa gẹ́gẹ́ aláwọ̀ ti sọ ní sọ́tìlì ìsáàd hal ata ala al-insan hinun min ad-dahr lam yakun shay'an madhkura àlọ́ ní àwọn àsìkò kan ti rí kọjá lé wa lórí tá a jẹ́ gangan gbà náà kò sẹ́ni tó lè mẹ́ńṣọ̀n wa pé lágbájá nì olùdíkọ́ àlọ́ wa dá wa láti bí àtọ̀ tá wá rí bá a ṣe rí i pàtó wá dá wa yìí ọpẹ́ táwa wá ń dúró fún tá à ń yìn fún òun ni pé ó ṣàánú wa ó jẹ́ ká mọ̀ wípé ẹni tó dá wa yẹn min awwalil amr wa min adam òun ló lẹ́tọ̀ọ́ ká máa sìn ẹni tó bá fara nínú situation báyìí àbí nínú hálù báyìí ó dẹ̀ ti ń ṣe àlàyé nípa wa jẹ́ mùsùlùmí ọ̀ràn yẹn ni fún wa ká mọ̀ nípa ìsìn wa anything téèyàn bá ti máa ń pa rẹ̀ wọ́n á dàrú mọ́ lójú kò sí èpè ńbẹ̀ kọ́lá tó jẹ́ sí ọwọ́ tí o bá ti máa ń pa rẹ̀ ẹni yẹn lè dàrú fún ẹ nǹkan tí ó bàjẹ́ yóò sọ wọn kó bàjẹ́ màdúró dẹ̀ máa ń pa ẹ̀ wà fọ́ọ̀lù sí lọ́wọ́ náà anything kọ́lá kan wọ́ọ̀kì mathematics fún yàn ní school títí táwọn yẹn bá ti lè wrong gbàtó kú mọ̀ tẹ́lẹ̀ ó rọ́ǹgì tẹ̀lé lẹ́yìn náà ni àyàfi tó bá mọ̀ nìkan ló lè pè sákèsì ká tíṣà wa o mistake ti wà ń bíbà torí kò mọ̀ tẹ́lẹ̀ ló fà á àtẹ̀tẹ̀ wá sọ̀rọ̀ ẹ̀sìn nǹkan méjì kan bẹ ó rú àwọn ọmọ kèfèrí lójú àwọn ọmọ kéékèèké náà wà lórí social media yìí ọ̀rọ̀ méjì kan bẹ lórí wọn lójú mélòó mo pèjọ́ wọn ọ̀rọ̀ méjì olúwa lójú ga ìkan nínú nǹkan méjì yẹn òun ni wípé wọ́n ń ṣe mọ̀kọ́rọ́ náà wọ́n ń ṣe mọ̀kọ́rọ́ náà láàrin ìjọsìn táwa mùsùlùmí lọ ń ṣe ní hajj ní mọ́kà àti ẹbọ táwọn ń ṣe wọ́n ń ṣe mọ̀kọ́rọ́ náà rẹ papọ̀ wọ́n ń fi jọra wọn. wọ́n ní ṣe báwa mùsùlùmí náà ṣèbí à ń lọ sílé olúwa táǹpé ní alikaaba alibaitul atiq ilé tó ti wà tipẹ́ ìfẹsẹ aláwọ kẹkẹ fún rẹ̀ òun ló fi foundation àtẹ òun ló fi hàn ànábì ibrahim alayhisalatu sara foundation ilé yẹn kàábà yẹn ó ti wà yawma khalaqa as-samawati wal-ard àdìbàtí aláwọ̀ ti dá sánmà tó ti dá ilẹ̀ ní foundation ẹ̀ ti fúnra lọ́wọ́ ló fi lọ́lẹ̀ síbẹ̀ kí sẹ́ni kankan kí ìgbà tó di àsìkò ànábì Ibrahim tó jẹ́ bàbá àgbà fún ànábì wa Muhammad sallallahu alayhi wa yàrá tírèsì. Anabi, ẹ tírèsì ẹ lọ sọ́dọ̀ ànábì Ibrahim direct àlọ́ òní wá direct ànábì Ibrahim gbogbo ẹ wà ní Kùránì o ẹ lọ ka sọ́ọ̀tù Maida ẹ lè gba ayà yẹn bẹ́ẹ̀ àlọ́ wá direct ànábì Ibrahim sí foundation ilé yẹn pé kó lọ mọ́ òun àti Ismail ọmọ rẹ̀ alayhi salatu wassalam. ìdí mi wá fẹ́ lù mẹ́ni pé àwọn ọmọ kéékèèké kékeré wọ́n ń fi lọ tàwáfù ilé olúwa yẹ tá à ń tàwáfù ẹ̀ tá à ń pè ní àtọ̀wáfù tá à ń yípo rẹ̀ lẹ́ẹ̀mélòó ẹ̀ẹ́dẹ́jẹ wọ́n fi wé òkúta táwọn sìn wọ́n fi wé igi táwọn bọ wọ́n fi wé ògún táwọn ń sìn fún wọ́n fi wé ọya wọ́n fi ń wé ọ̀ṣun wọ́n fi ń wé èṣù táwọn sìn wọ́n fi méjèèjì wéra wọn tí wọ́n fẹ́ yọ ń bẹ̀ wọ́n ní ṣe bí àwa náà ń táwa fún kí ni ilé olúwa yẹn wọ́n ní ìdá kí ni yàtọ̀ lọ́hùn kálọ̀ wọ́n jẹ́ ká sọ ni o. àkọ́kọ́ kódà ìyàtọ̀ tó wà ń bẹ̀ ìpè sí ìgbàgbọ́ tó fi jọra hàn. alákọ̀ọ́kọ́ ni wípé ǹjẹ́ à ń sin ilé yìí àjẹwàbù la èsì ni pé rárá anybody nínú mùsùlùmí tó bá lọ sí hajj tó lọ ń jọ́sìn fún ilé yẹn gangan yóò tẹ̀lé bọ̀ straight bí ìtẹ̀yìn ọmọ yìí yóò ti tètè straight bíi tin ó yẹ nìyẹn ní sọ́kàn ni o pé mọ́kà tó ń lọ yìí òun fẹ́ lọ jọ́sìn fún kínni ilé yẹn tàbí hajarul aswad òun fẹ́ lọ gbé ìjọsìn fún yóò di kínni straight lódì kẹfẹ́ ṣe. ẹlẹ́ẹ̀kejì èyíkéyìí mùsùlùmí tó bá ní tó bá ti débẹ̀ òun fẹ́ máa sọ̀rọ̀ nǹkan lọ́wọ́ kàáfà àbọ̀wọ̀ alẹ́fẹ́jẹ́rù aswad blackstone yẹn òun fẹ́ máa sọ̀rọ̀ nǹkan lọ́dọ̀ rẹ̀ ọ̀gbọ́ ìwọ kàáfà yìí ṣàánú mi dákun máa bójú tó mi mọ̀jẹ̀ kí n rìn níjọ́ tẹ́bi pọ̀ náà ó ń dojú àdúrà kọ́ta ní ilé olúwa yẹn àbí ó ń dojú àdúrà kọ alhajarul aswad òkúta dúdú yẹn yóò di kèfè ṣéètì bíi tẹ̀yìn ọmọ ìnáà ní kò ní sí àtọ̀ láàrin ẹ̀yìn méjèèjì èèwọ̀ ni àlọ́ ń jọ́sìn fún àlọ́ òní bẹ́ẹ̀ ṣùgbọ́n sọ̀rí fọ́tòtà àbòjì ìlànà tó là sílẹ̀ láti ṣe ìjọsìn yẹn hajj yẹn òun ni pé ká lọ sí ilé yẹn a lè jókòó sínú ilé wa ní nàìjíríà ẹni tó wà ní Germany kò lè jókòó sínú ilé rẹ̀ ẹni tó wà ní Japan kò lè jókòó sínú ilé rẹ̀ àbí kó jókòó sí ṣọ́ọ̀bù rẹ̀ ẹni tó wà ní India kò lè jókòó sínú ilé rẹ̀ àbí kó jókòó sínú pálọ̀ rẹ̀ kó wá máa tàwa fún ilé rẹ̀ alọ́wọ́ gbà tó pawọ́ láṣẹ ni pé sọ̀rí kótó ta àbúrúd tá a bá ọ̀nà tá a gbà ṣe ìjọsìn hajj yẹn òun ni ká lọ síbo albaitul atiq ká lọ sí ìjọsìn bẹ́ẹ̀ yẹn náà pé ni manasikul hajj àwọn iṣẹ́ ìjọsìn ìṣẹ̀lẹ̀ àpáwọ́ láṣẹ kì í ṣe bá ń jọ́sìn fún yìí ilé ilé yẹn gẹ́gẹ́ fúnra ẹ̀ ẹ̀dá ni àgbọ̀dọ̀ jọ́sìn fún nínú ẹ̀sìn kò sí ẹ̀sìn míì lórí ilẹ̀ ayé tó wá gbógun ti ìsìn kan míì lẹ́yìn Allah tó ju ìsìláàmù lọ kò sí dínú hanif ẹ̀sìn ìsìláàmù mọ́ ó ní àfọ̀mọ́ kúrò níbi ìjọsìn fún èyíkéyìí ẹ̀dá gbogbo tí bá ti ń jẹ́ ẹ̀dá látòrí àwọn màláìkà ẹ̀dá ni wọ́n àbádẹ́dá ẹ̀dá ni wọ́n àwọn ànábì ńkọ́ àwọn òjíṣẹ́ ńkọ́ àwọn igi ńláńlá igi àràbà ògún wèrè gbogbo wọn ẹ̀dá ni wọ́n láyà gbọ́dọ̀ sí àwọn ànábì bá ànábì ṣe tó lọ́dọ̀ àwa mùsùlùmí yẹn á gbọ́dọ̀ jọ́sìn fún á gbọ́dọ̀ tọrọ àdúrà lọ́wọ́ rẹ̀ a ò gbọ́dọ̀ dojú àdúrà kọ́ èèwọ̀ ni èyí ó tẹ̀lé bọ ṣéètì ni ọ̀dà nífẹ̀ẹ́ nínú sọ́ọ̀tù kùrẹ́ẹ̀ṣì èyí lábí kùrẹ́ẹ̀ṣì sọ́ọ̀tù kùrẹ́ẹ̀ṣì ẹ lọ ka ayé ẹlẹ́ẹ̀kẹta mẹ́ ayé ẹlẹ́ẹ̀kẹta alọ́ ní fàlíyà àbùdú rọ́bà àdàlùbẹ̀yì tẹ̀tìrì sẹ́fàn fàlíyà àbùdú kí àwọn mùsùlùmí káwọn èèyàn tó ń wá sí hajj yẹn falyabudu rabba hadhal bayt kán máa jọ́sìn fún olúwa tó ní ilé yìí èyí ti pé ká jọ́sìn fún kíni ilé yẹn dájú pé ẹ̀yin tèfèrí yẹn ṣàtọ́ ń bẹ àwòṣẹ́bọ́ ẹ̀yin lélẹ́ yìí ẹ̀yin ń jọ́sìn fún àwọn òkúta yín ni ẹ̀yin ń jọ́sìn fún àwọn ògùn yín ni ẹ̀yin ń jọ́sìn fún àwọn ọya yín ni ẹ̀ ń tọrọ dàrẹ́ẹ̀tì lọ́dọ̀ àwọn omi àwọn omi ọ̀ṣun omi ọya tẹ́ ń bọ ẹ ń tọrọ nǹkan lọ́dọ̀ wọn tí wọ́n direct ni èèwọ̀ ni mùsùlùmí gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ àwọn òbí wa àgbọ́dọ̀ tọrọ nǹkan direct lọ́dọ̀ wọn nígbà tí wọ́n bá kú dáko orí àgbọ́dọ̀ tọrọ nǹkan lọ́dọ̀ orí wa orí mi gbé mi débi ré o orí mi mọ́jẹ́ kí n sìn rán rárá àgbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ àwọn nǹkan yìí àwọn gbólóhùn ìṣẹ́kọ̀ pẹ̀lú àlọ́ òní wọn obìnrin tó ń rọbí lọ́wọ́ kò gbọ́dọ̀ pé ìyá rẹ̀ orí ìyá mi lọ́rùn yéè dákúnjẹ́ ń bímọ ìrọ̀rùn ó ń ṣẹbọ pẹ̀lú àlọ́ òní ó ń dorogún pẹ̀lú àlọ́ òní torí pé ìyá rẹ̀ tó ń pè ló kú yẹn òkú ìyá rẹ̀ tó ń pè yẹn kì ṣe àlọ́ a ò gbọ́dọ̀ pé nǹkan kan lẹ́yìn Allah subhanahu wa ta'ala sòló fàtà lọ sọ pé fàlìyà àbùdú rọ́bà ha dàlùbẹ̀yì olúwa tó ní ilé yìí òun tẹ wá ìṣẹ̀lẹ̀ ẹ̀kẹ́kẹ́ náà níbẹ̀ wájọ́ sí. a ò gbọ́dọ̀ gbé ìjọsìn fún ilé yẹn a ò gbọ́dọ̀ gbé ìjọsìn gbogbo nǹkan tó bá ti jẹ́ ẹ̀dá. mo wá ń sọ̀rọ̀ ọ̀dọ̀ ìyá ọmọ kẹfìrí náà sẹ́yìn takò síláàmù sẹ́yìn ń ṣe eré dèbè yẹn. ẹ mú ẹ̀rí wá ibi tó ti ní ká mọ̀ bọ ògún. tẹ̀pẹ́mì ti mẹ́rin tèmi wá báyìí màtúmẹ́rin mi wá fún yín. ẹ̀rí wo ló ní ká mọ̀ bọ ògún ẹ mú wá ń bi tẹ́tí fẹ́ mú wá kárí. kẹ́ẹ̀dẹ̀ sọ ẹni tó sọ̀rọ̀ yẹn sọ fún yín láti jọ dá mi lóhùn ẹ ọ̀tọ̀ ni tí mo ọ̀tọ̀ ni ẹ kàn káàkiri ni ọ̀tọ̀ ni tí màá màá tèmi wá ẹ̀yin náà sọ tí kẹ wá tó yẹn kẹ́ẹ̀dẹ̀ direct wá síbi dáàbì rí kà èmi ti sọ tèmi tí mo ti direct yín ẹ sọ rèé o tó ní ẹ mú ẹ̀rí yẹn wá ẹ sọ ẹni tó sọ ẹ̀rí yẹn ẹ dárúkọ ẹni yẹn ká mọ ẹni yẹn ẹ dẹ̀ dàrẹ́ẹ̀tì wá síbi tá a ti kà á. ọ̀dà ní nínú sọ́ọ̀tù ìfàkọ́rọ̀ àlọ́ oníyá ayọ́ anáàs gbogbo ẹ̀yìn èèyàn rẹ́ẹ̀bùdù rabbakum alladhi khalaqakum walladhina min sọ́ọ̀tù nìyẹn. bíi twenty one kọ́ yẹn àyà twenty one alọ́ ni rúbùdù rọ́bà kò lébi ìfọ̀lákọ̀ ẹ máa ń jọ́sìn fún dání náà ẹni tó dáa yín ọba tó dáa yín oníkẹ́ jọ́sìn fún tààrà ń jọ́sìn fún báyẹn ọba tó dá wa wàlẹ́bí nàmi nkọ́bẹ̀lẹ̀ kan ọba tó dá ẹ ní àwọn tó ti síwájú tẹ̀lé náà oníkẹ́ máa jọ́sìn fún oníkẹ́ máa jọ́sìn fún ẹ máa jọ́sìn fún kàmí sọ́tù bá kọ́rọ̀ yẹn Quran chapter two ayah twenty one ọ̀ka yẹn. so láti wá máa sọ wípé àwa mùsùlùmí náà lọ ń ṣẹbọ ní mọ́kà ọ̀rọ̀ rídèrèdè ni ara ọ̀rọ̀ tẹ́ ti jẹ́ kèfèrí náà nìyẹn. àwọn ìlọsẹ̀bọ mo ti sọ́sẹ̀ ẹni mùsùlùmí tó wá lọ síbẹ̀ tó dojúkọ kàábà kí ń pe kàábà gẹ́gẹ́ fún ẹ pé kàábà o ìwọ kàábà yìí dákun ràn mí lọ́wọ́ ìwọ kàá báyìí dákun gbé mi jẹrí ọ̀tá ìwọ kàá báyìí dákun ṣe àríṣìkì fún mi yóò tẹ̀lé bọ́bí tẹ̀yìn ọmọ yìí náà ni èèwọ̀ ni kò sí rẹ̀ ní Islam àìpé òkú àìpé ẹnìkankan a máa ń gbé Allah direct níbi àdúrà a kì í sáàdì kankan àríká sáàdì Allah àìsáàdì oúnjẹ àìsáàdì bẹ́rẹ́ àìsáàdì gbogbo àwọn oògùn tajà gbogbo àwọn gbẹkúdé ìgbẹkúsá lọ gbogbo àwọn kan ìmọ̀tàgbàmọ́lẹ̀ àgbẹ̀sáàdì wọn. Allah nìkan la máa ń ṣáàjì kí wàá lé ẹ̀jú tó ní ká máa lọ sí hajj ẹ lọ sínú sọ́tìlẹ̀ hajj àyà twenty seven gbogbo àwọn àyà yẹn pọ̀ mẹ́ta ẹ lọ gbé láti twenty seven wá sí sàlẹ̀ twenty eight lọ sí sàlẹ̀ báyìí àyà tó pa wá láṣẹ ìka lọ máa ṣe ìjọsìn nílé olúwa Allah ni wàá dín fìnnásí ìlhajj ó wà bẹ́ẹ̀ alóhùn pa ànábì Ibrahim láṣẹ alayhi salatu wassalam yàgbé mo sọ́lẹ̀ kan pé alóhùn dá ìrètí ànábì Ibrahim ó fi foundation yẹn foundation tó ti wà lágbàtà lọ ti dá sọ́run tó ti dálẹ̀ wá fi hàn wá ní fún àti Ismail ọmọ rẹ̀ kájọ pọ̀ wọn àkọ́njọ náà ibi tí wọ́n dúró sí òkúta tó ń lò tó dúró lé lórí tó fi ń mọ́ nígbà tó wọ́n rò lókè mà wọ́n dúró lórí òkúta kan ibẹ̀ náà dúró lé lórí wọ́n fi ti ẹsẹ̀ torí pọ́wọ́ wọn ò sókè mọ́ngbà tó ti ga ibẹ̀ yẹn gángan ibẹ̀ là ń pè ní mọ̀kọ́mù Ibrahim mọ̀kọ́mù Ibrahim àṣẹ wa látọ̀dọ̀ àlọ́ ò ipe mọ̀kọ́mù Ibrahim yẹn tẹ́ bá ti dé káàbà yẹn ẹ̀yìn rẹ̀ báyìí náà ló wà tẹ́ bá ti parí tàwa ọ̀fẹ́ ṣe gbogbo ẹ̀ tán ẹ̀ ṣe náà fi làbẹ̀ẹ́ iná pẹ̀lú ọkọ mi ìbẹ̀rẹ̀ ibi tí àlẹ́bí Ibrahim dúró sí ló ti mọ ilé yẹn fún àti Ismail. gbogbo kínní ìlẹ́rìí nítorí káà mùsùlùmí ni mo sọ pé tẹ́yìn ọ̀tẹ́ bá ó ṣùọ̀ fún yín pé yín tẹ́ ń ṣe ó ní ẹ̀rí ẹ̀yàn ọmọ kẹfẹ́ kékèké yìí ẹ máa mú ẹ̀rí yẹn náà wá ẹ máa mú wa bébí ṣe mú tèmi wá ẹ báwa mùsùlùmí ṣe mú tiwa wá ẹ. nínú sọ́ọ̀tù lẹ́hàjì ayàtọ̀ ẹni sẹ́wọ̀n yẹn alọ́ ni wà á tún bí náà bí lẹ́hàjì ìgbà táwọn ibi ìbọ̀wé wa kọ́ níyẹn tán wọ́n ti fẹ́ pọ́njọ́ náà ìgbà tó wọn kọ́ tán alọ́wà ni ìwọ Ibrahim wà á ti fi náà ti fi hajj wà á kéde aláwọ̀ sọ àníbi ìbọ̀wé wa ti fi ilé yẹn báyìí wà á pariwo yàrá sọ́ọ̀tì ó pariwo gan láti fi ìbọ̀wé mi náà lọ kí lálọ́ wa ni kò sọ ìpè ó ti di àṣẹ o látọ̀dọ̀ aláwọ̀ látòdì yìí kí gbogbo èèyàn wọn a máa ṣe hajj wọn a máa tàwa fìlè lọ́dọọdún. àlọ́ wa ní ká níbi ìṣúra yìí ṣe níbẹ̀. kí ni àdéhùn tá lọ́wọ́ ṣe fún àlọ́ ni yàtú ìnáká yàtúká ìjà àná. àwọn èèyàn ó máa wá àwọn tí ó máa fẹsẹ̀ rẹ̀ sílùú òní jìnnà wọ́n máa wá sílẹ̀. wàhálà kúlè dọ́ọ́mìrì àwọn tó ẹgbẹ́ àwọn tí wọ́n wà nílé fẹsẹ̀ rìn ó mọ̀ gùn nǹkan gùn ní ẹjọ́ ògùn mọ́tò ẹjọ́ ògùn ẹsẹ̀ ẹjọ́ ògùn orí sí ó mọ̀ wá. alọ́ni yàtí nàbẹ̀ kó lè fa jíìn àmì ìpa kódà àwọn yóò mọ̀ wá láti fi tó jìnnà lágbàáyé jẹ̀mọ́ orí bí àdúrà rẹ̀ ẹ́ alihamudulilayi ọpẹ́ ni fún Allah Ta'ala kò sí kọ́ńtì kan lórí ilé ayé bí àwọn èèyàn ti máa ṣe hajj tí wọ́n ti máa ń lọ láti lọ sí hajj kò lè sí àyè méjì táwọn mùsùlùmí ti ń ṣe hajj lórí ilẹ̀ ayé lójúmọ́ ká ẹ̀ náà lọ ó ń tún àwọn kẹbìrì gan wọ́n fẹ́ para wọn torí ẹ̀ ó ń tún wọn gan ni o wọ́n àrí wẹ́ẹ̀ ṣe kí lẹ́yìn mùsùlùmí ń wá níbí kí ni pírọ́bẹ̀mù yìí wọ́n rò bá ló ń kó fún Saudi ní gẹ́gẹ́ bá ní sọ ẹ wá kó Nàìjíríà ẹ wá ń kó lọ fún Saudi rárá o àṣẹ látọ̀dọ̀ àlọ́ òní kò sí dẹ́rẹ́ ṣe ẹ̀rí parẹ́ kí á ti di hundred billion kó fi àlọ́ báwọn yóò sì máa pọ̀ bẹ́ẹ̀ lọ́dọọdún ni ẹ ní rí ọdún kan káwá rí pé ah, àbẹ́rẹ́ pé èrò hajj fà lọ́dún yìí ni torí owó tó wọ́n ni ẹ ní rí kò ṣẹlẹ̀ báwọn yóò sì máa pọ̀ lọ́dọọdún náà alọ́ ni yà sí ìlànà olùlè bá dé àbíyẹ̀fà àwọn yóò máa wá láti jìnnà réré wọ́n tó jìnnà kò sí bó ti jìnnà tó àwọn yóò máa wá bẹ́ẹ̀ àwọn ọmọ China wọn bẹ̀m̀bẹ̀ àwọn ọmọ India wọn bẹ̀m̀bẹ̀ lọ́dọọdún wọn ṣe hajj àwọn ọmọ Indonesia ń bẹ̀m̀bẹ̀ àwọn tí ó jìnnà wà ń bẹ̀ àwọn tó jìnnà wà ń bẹ̀ àwọn ọmọ Nàìjíríà náà wà ń bẹ̀ tẹ́ńkà fún lọ sí hajj àbá àṣẹ látọ̀dọ̀ àlọ́ ẹ̀ àṣẹ látọ̀dọ̀ àlọ́ ẹ̀ kúrò ẹ̀ lọ kàṣàlẹ̀ rẹ̀ nígbà táyà yẹn lọ bí àyà twenty eight twenty nine àlọ́ ní pálí àtọ́wọ́ fún ìbẹ́yìí rà á sí ibi táwọn ti pàṣẹ ìtàwá fún gẹ́gẹ́ àná àlọ́nifálẹ̀ yàtọ̀ wà fún ìfẹ́lìsì àti kẹ́yìn mùsùlùmí tẹ́ bá ti débẹ̀ ẹ máa tàwa fún ilé yẹn ìfẹ́lìsì àti mẹ́rin pé káàbà ẹ máa tàwa fún. sọ eléyìí jẹ́ ẹ̀rí fún wa wípé àkọ́kọ́ nǹkan ìlẹ́rìí àbí òlẹ́rìí obìnrin ẹlẹ́ẹ̀kejì ǹjẹ́ a lọ ń sin àwọn ẹ̀dá yìí níbí rárá àlọ́ òkú ni wọ́n tó pàṣẹ làlọ́ ń jọ́sìn fún kì ṣe àwọn ẹ̀dá yẹn ẹ̀dá ni kàábà kìí ṣe àlọ́ ẹ̀dá ni hajarul aswad kìí ṣe àlọ́ àgbọ̀dọ̀ sí wọn a ò gbọdọ̀ dojú àdúrà kọ wọn àgbọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀ kí n fún yín lápòjú ẹ̀sìn tábà fẹ́ kírun àwọn salawatul khams ìrun márùn tá à ń fi ojúmọ́ ibi láti máa ń kí mọ́sálásí àbí sọ̀yìn àṣẹ tá lọ pa nìyẹn tí fẹ́ kírun ká lọ síbò kálọ̀ sí mọ́sálásí ǹjẹ́ mọ́sálásí tá a lọ yẹn ǹjẹ́ a lọ sin mọ́sálásí a lọ sin ilé yẹn a lọ sin ṣùgbọ́n ìlànà tí ṣẹlẹ̀ àgbékalẹ̀ nìyẹn tẹ́ bá fẹ́ kí ṣubú yìí o tẹ́ bá fẹ́ kí sọ̀látù dò tẹ́ bá fẹ́ kí sọ̀látù asr sọ̀látù magrib sọ̀látù ìṣáì sọ̀látù ṣubú yìí o ibo lẹ́ẹ̀tì lọ kí mọ́sálásí ìlọ sí mọ́sálásí yẹn ǹjẹ́ a lọ sin ilé tán yẹn níbí àwòrán ṣe nígbà tá a bá débẹ̀ tá a lọ ń ṣe ìjọsìn yẹn fún Allahu akbar akafàtíà níta kọ́ wí ni pé alihamudulilayi rabbil alamin gbogbo ẹ̀yìn ti àlọ́wẹ̀ ọba tó dá gbogbo ayé oríṣi lẹ́yìn la lọ sí ṣùgbọ́n ìlànà ṣíṣẹ̀dá ìlànà tó là kalẹ̀ ni pé ká lọ kírun yẹn nínú mọ́tàlásì tẹ̀sí yíyàtọ̀ bá yẹn o tá a bá fẹ́ gba àwẹ̀ Ramadan bó la ṣe pé àwẹ̀ Ramadan ti bẹ̀rẹ̀ àwọ̀ oṣù tóṣù ti lé láti fi mọ̀ pé ṣé oṣù ìbẹ̀rẹ̀ Ramadan ti tó ǹjẹ́ oṣù yẹn là ń sìn bí? là ǹjẹ́ à ń sọ̀rọ̀ nǹkan lọ́dọ̀ oṣù pé ìwọ oṣù tó léyìí dákun ṣàánú mi o gbọ́ tèmi ni o dákun bó ṣe léyìí máa bí abùkátà mi o ní ìrọ́mọ bí láti jẹ́ ìjẹ́ kí n máa rọ ǹjẹ́ à ń wí bẹ́ẹ̀ bí? bẹ́ẹ̀ bá sọ bẹ́ẹ̀ ó dẹ́rẹ́ bọ́ ni òdìgbèsè yìí nìyẹn torí oṣù tó léyìn ẹ̀dá ni kì í ṣàdẹ́dà kì í ṣàdẹ́dà ṣùgbọ́n ìlànà jíjẹ́ ìdá àgbékalẹ̀ ni pé ó kì í sìn Ramadan báyìí àbí kẹ́nìkan ní òun fẹ́ gba ten last month kẹ́nìkan sọ pé di next month ń hmm, rárá ṣẹ̀dá àti gbé kalẹ̀ pé ìgbàgbá yẹn lẹ́yìn á wàá wò ó sásìkò yẹn ti tó àbí ò tí ì tó ǹjẹ́ wàá mi pé à ń bọ oṣù àbọ̀ oṣù tábà fẹ́ kírun bọ́lá àdójúkọ àdójúkọ kébìlà ṣé kébìlà yẹn là ń sìn <laughs> kéṣe ṣùgbọ́n ìlànà iṣẹ́ àgbékalẹ̀ ní ìṣe àdéfẹ́ kírun kẹ́nìkan dojú kẹ́yìn kẹ́nìkan dojú kẹ́pẹ́ gbogbo àmọ́ ṣẹ̀dá àti gbé ọ̀nà kankan lè fún wa tàbá fẹ́ kírun ibi nǹkan ìdílé kan. ṣẹ́ẹ̀tì rí yàtọ̀ the same thing náà lílọ sí mọ́kà tá à ń lọ sí mọ́kà a ò lọ sin àwọn ẹ̀dá yẹn ẹ̀dá ni wọ́n ṣùgbọ́n ìlànà tí ṣẹ̀dá gbé nìyẹn unlike ẹ̀yin ọmọ ọ̀ṣẹ́ bọ̀ yìí ẹ̀yin ń pe Ògún dàrẹ́ẹ̀tì ni ẹ̀yin ń pe Ọya dàrẹ́ẹ̀tì ni Ògún lákàyọ́ọ̀sì mọ́lẹ̀ ẹ̀ ń sọ àwọn nǹkan yẹn ń tọrọ nǹkan lọ́dọ̀ wọn ni ẹ̀ ń kí wọ́n ní mẹ́sàn-án mẹ́wàá ẹ̀ ń dojú àdúrà kọ́ wọn ni ẹ̀dá sì ni wọ́n wọ ìsadẹ́ dá ibi tó wá burú fún yín ni pé gbogbo àwọn kẹtẹ́ wá ń pè gbogbo wọn ti kú oògùn mo dá mọ̀fà ó ti kú ọ̀ya ọmọ kìíní bẹ̀yẹn ni èèyàn ní ó ti kú gbogbo àwọn ẹ̀dá tẹ̀ ń sìn èèyàn ẹ̀dá ni wọ́n wọ́n ti kú náà ó lẹ́sìn máa sìn nǹkan ti kú tó ló fà tó fi jẹ́ pé ìyàtọ̀ ń bẹ o àwọn olùsẹ́fẹ́ pẹ̀lú àlọ́ ẹ̀sìn Islam dínú hanif dínú hanifi ẹ̀sìn tó mẹ́ni ẹlọ́ka sọ yìí muslim ẹlọ́ka sọ yìí muslim ẹlọ́ka asaru Umar bin Khattab kàlífà ilẹ̀ kejì àwa mùsùlùmí bí one thousand two seventy nínú sọ yìí muslim ẹ mọ̀rọ̀ tí umaru sọ ni alhamdulilayi mùsùlùmí ah mùsùlùmí dáa gan o bí ẹ bá gbọ́ ìsìlámù yìí inú yóò ẹ mọ̀kà tí umaru sọ ńgbà tó ńgbà tí ńgbà tó lọ sí hajj ó wá rí hajarul aswad yẹn torí pé hajarul aswad black stone yẹn igun kan nínú igun kaaba ló wà ibẹ̀ lẹ́sìn bẹ̀rẹ̀ tawaf igun mẹ́rin ni kaaba ni kaaba ni láàrin ó ní igun mẹ́rin ìkan nínú igun yẹn ibẹ̀ ni hajarul aswad wà náà hajarul aswad ibi igun ẹ̀yẹn ibẹ̀ lẹ́sìn bẹ̀rẹ̀ tawaf yẹn ẹ wá fẹ́ start òun yóò má kó máa wà lẹ́gbẹ̀ẹ́ lẹ́sìn yín báyìí ẹ̀yin ó dùn báyìí ikùn kàbá ni tí ajá làásùwà ti wà ní ibi ibẹ̀ ẹ fẹ́ start tàwa ìbẹ̀lẹ̀ ti tó sí ìbẹ̀lẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ wà máa lọ báyìí one two three yóò fi tó méje nàám ajá làásùwà ti yẹn umaru wa ń sọ ńgbà tó dé bẹ́ẹ̀ ó ní ó wà ní sọ́yìn muslim o one thousand two seventy ẹ̀rẹ́ òun bẹ́ẹ̀ ó ní inni a'lam annaka hajarun la tadur wala tanfa lawla anni ra'aytu rasulallahi sallallahu alayhi wa alihi wa sallam qabbalak ma qabbaltuk umar sọ̀rọ̀ ẹ̀ umar ní ìwọ òkúta yìí ìwọ òkúta dúdú yìí mo mà ipe òkúta ni ẹ la tadur ó lé nìyẹn lára wọ́n lè àtàǹfà ó sì lè sàǹfààní fún yẹn sẹ́yìn lè sọ báwọn fáwọn òòṣà yẹn òòṣà òkúta sẹ́yìn ń bọ sẹ́yìn tọkọ lórí tí ó gbẹ rírí sẹ́yìn sí yẹn ẹ sọ bẹ́ẹ̀ fún ipe wo òkúta yìí ò wúlò <laughs> ò lè sàǹfààní ẹ̀yin ò lè sọ lórí pẹ́lẹ́ bọ ní níta ẹ̀fí ń jẹ́ lẹ́bọ̀ tẹ́ ẹ̀fí ń jẹ́ kékeré náà ní pé ẹ̀dá lẹ̀ ń bọ àdéhùn làwa ń sìn ó yàtọ̀ Umaru sọ bẹ́ẹ̀ ó ní ìwọ òkúta yìí inni a'lamu annaka hajarun ó mọ̀ tí òkúta ni ẹ o láàtọ̀ lùkù wà látàǹfà ó lè ṣe nira fún yàn ó sì lè ṣàǹfààní fún yàn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ó lè ṣe nira fún wa náà ẹ̀dá ni àlọ́ òní ànáfíìrù òní àdọ́ọ̀rù ọlọ́ba tí mo ń ṣàǹfààní fún yàn èyí ló dẹ̀ máa ń ní ẹni tó bá òní kò sí ẹ̀dá kẹ́lẹ́ umar wa ni láwùlà ànìrọ ètò rọṣùlọlọ ipò bẹlẹk tí èèfà ṣe pé ń bàtà níbi ìṣe hajj tiẹ náà mo rí tó kíìsì ẹ ni máa ń kàn bẹtù èmi náà ò bá tí mo kíìsì ẹ lé ni ṣùgbọ́n nǹkan tí mo ṣe tí mo fi kíìsì ẹ mo fi tẹ̀lé ta ni ìlànà níbi wa Muhammad sọlẹsà kì í ṣe wípé o sàǹfù fẹ́ mo fẹ́ dé àǹfààní kan lọ́dọ̀ rẹ̀ àti mo fẹ́ sádìọ́ rárá o ṣùgbọ́n ó jẹ́ ọ̀nà pàtó tíṣẹ́lẹ̀ àgbékalẹ̀ fún wa tàbá láǹfààní láti débẹ̀ kò sí pọ́bẹ́mù tàwa láǹfààní láti dé bẹ́ẹ̀ sábàdé láǹfààní láti bẹ́ẹ̀ fèsì dáadáa kò sí dáadáa mẹ́rin. àwọn bọ́ tẹ́ bá ti rí mùsùlùmí tí ń bọ́ abẹ́ rí mùsùlùmí tí ń tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ ẹ dàpọ̀ máa ra yín ẹ̀yàn ọ̀sẹ̀ kan ẹ máa mú lọ àwọn ìdí ẹ̀. mo sọ bẹ́ẹ̀ fún yín mo yọ̀ǹda tẹ́ bá ti rí mùsùlùmí tí ń tọrọ tí ń pe ajáwì lásùwà tó ní ṣe nǹkan báyìí fún mi ẹ mú lọ́dọ̀ yín <laughs> èmi ti fún yín ẹ dàpọ̀ máa ra yín kẹjọ wọn ṣe déédéé kiri àwọn òfin sin ẹ̀dá àdédàlá wà ń sẹ ṣe ti rí ìyàtọ̀ wà láàrin méjèèjì báyẹn ẹ ti rí àbí tọyìn àkọ́kọ́ àlọ́ òun ló pàṣẹ àwọn nǹkan yìí ṣé àlọ́ òun ló pàṣẹ tiwọn bí là ṣe àwọn náà ń rúurí fúnra wọn tí wọ́n gbé àwọn kan yín kalẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni wípé ǹjẹ́ àwa ń bọ àwọn nǹkan yìí bí rárá ǹjẹ́ àwọn ń kọ́ àwọn ń bọ ó méjì ẹlẹ́ẹ̀kẹta ǹjẹ́ wọ́n ń tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ bí bẹ́ẹ̀ ni ǹjẹ́ àwa ń tọrọ nǹkan lọ́dọ̀ àwọn ẹ̀dá yìí bí rárá ǹjẹ́ àti dénú mọ́sálásí táwa dojúkọ ilé tá a kọ́ fún mọ́sálásí pé ìwọ mọ́sálásí dákun ṣàánú mi ìyàwó mi bẹnu lé yóò rọmọ bí rọrùn ara o níta sọ ní pé yá Allah wọ Allah ṣe báyìí tòkẹ́yìn ọmọ kẹfẹ́lé ọ̀sẹ̀ bọ̀ yìí ẹ yé ìdàrú fúnra yín má àwọn mùsùlùmí náà àwọn náà ń sẹ́wọ̀ ẹ́ẹ́ ẹ̀yin mọ̀ pé rọ́lẹ̀ ń pa ẹ mọ̀ pé kò jọra wọn ṣùgbọ́n ẹ fẹ́ dàrú mọ́ àwọn ọmọ mùsùlùmí kan tẹ́ ẹ mọ̀ pé àwọn náà ń jẹ mọ́sálà fẹ́ déédéé tí ì ṣe kẹfìrí tẹ́lẹ̀ ẹ fẹ́ dàrú mọ́ lójú nínú nǹkan méjì nǹkan àkọ́kọ́ ni nǹkan mélòó ni mo lójú àwọn ọmọ ìlójú méjì àkọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì kéèsì kan bẹ tó ṣẹlẹ̀ láàrin ọmọ ànábì Adam Qabil táwọn bàbá ń pè ní kọ́bílà àti hábìl táwọn bàbá ń pè ní hábìlà hmm? ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ yìí ń lò ó láti sọ fáwa ìpè ẹlẹ́bọ làwa náà wàhálà yìí ní ọmọ bá ìṣẹ̀lẹ̀ bọ̀ kópa láwùjọra ẹ̀sìn tó gbógun ti ẹbọ láyé tó gbógun ti ìdorogún pẹ̀lú aláwọ̀ láyé kò sí ẹ̀sìn kejì lójú islam lọ islam nìkan ni kò sẹ́sìn kò yẹ gbogbo àwọn ẹ̀sìn yòókù náà ń ṣẹbọ gbogbo àwọn ẹ̀sìn yòókù náà ń ṣẹbọ náà ẹ̀sìn pé jésù ẹbọ ní í ṣe náà jésù ẹ̀dá ni àbádẹ́dá ẹ̀dá náà dọ́nà náà ẹ ẹ lérí mùsùlùmí tábà tí mùsùlùmí ti ń pe nǹkan míì ẹ̀dá pọ̀ mára yín àwọn onídìí ẹ̀ nìyẹn ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ láàrin ta ni kọ́bíl àti àhábíl gbogbo ọ̀rọ̀ yẹn wà ní sọ́tìlì máyídà one chapter five ẹ̀lọ́kà wà bẹ́ẹ̀ gbogbo ẹ̀rọ aláwọ̀ ti sọ síbẹ̀ kí ló ṣẹlẹ̀ kí làwọn ọmọ ìfẹ́ lò bẹ́ẹ̀ àwọn ọmọ kòtìrì kí làwọn bẹ́ẹ̀ lò. ànábì ádámù alayhi salatu wassalam ìgbà tó ń bí ma ọmọ méjì méjì ló ń bí lẹ́ẹ̀kan náà tíyàwó ẹ̀ bá ti bí ma àwa hmm? ọmọ méjì ni ó bí ìka ọkùnrin ìka obìnrin tó wá sí ti lóyún mi yóò tó bí twins yóò tó bí méjì ọkùnrin kan obìnrin kan tó bá ti lóyún mi tó tún bí méjì ṣe ń bì ní. sẹ́ni sọ pé àwọn ẹni bàbá ńlá wa ṣíṣe èèyàn kankan gbà náà àwọn náà dáfẹ́ ilẹ̀ ogun wa rẹ̀. ètò làlọ́ wa ṣe fún wọn gbà yẹn tó bá fẹ́ máa rí. ètò tá a lọ ṣe fún wọn ni wípé kí ọmọ ọkùnrin àkọ́kọ́ ó fẹ́ ọmọ obìnrin ẹlẹ́ẹ̀kejì sí ìtumọ̀ ẹ̀ wọ́n bímọ méjì lákòókò ọkùnrin kan obìnrin kan wọ́n bímọ méjì lẹ́ẹ̀kejì ọkùnrin kan obìnrin ọkùnrin tó wà níta àkọ́kọ́ yẹn ó fẹ́ obìnrin ẹlẹ́ẹ̀kejì obìnrin tó wà níta àkọ́kọ́ yẹn ó fẹ́ ọkùnrin ẹlẹ́ẹ̀kejì kí ọkùnrin àti obìnrin tán bí lẹ́ẹ̀kan náà káwọn má ti kí ni káwọn fẹ́ ra wọn ètò tá lọ ṣe fún ẹ tọ́bà wọ́n dẹ̀ ń bá lọ bẹ́ẹ̀ wọ́n ń bá lọ títí tó fi wá dórí kọ́ọ́bíìlì òun lóbìnrin tiẹ̀ tájọ bí wọn habil náà òun náà ní obìnrin tiẹ̀ náà bí wọn ètò oníwà lẹ́ni sìn kíkọ́ bíl ó fẹ́ obìnrin tani habil kí habil náà ó lọ fẹ́ obìnrin kọ́ bíl gẹ́gẹ́ bí ètò tí a lọ sí lálẹ́ tí gbọ́n yòókù tẹ̀lé ṣùgbọ́n a lè má rí kàńdá nínú rẹ̀ sí jẹ́ báwọn ọmọ yìí náà ti jẹ́ kàńdá fáwọn ọmọ ìdè yẹn sí bí abila ṣe bí kọ́bìl ṣe yarí nìyẹn kọ́bìl yarí báyìí dé wà ní ara obìnrin tó ń gángan ló fẹ́ ṣe kí ni ló fẹ́ fẹ́ obìnrin tó sì fẹ́ fẹ́ yóò jẹ́ ìyàwó fún dání báyẹn fún abil àdúgbò yẹ yín ni náà tẹ̀m̀pé kọ́bìl nísìnyí ó ń kílèmù tó obìnrin tó ń gángan tí wọ́n jọ bí àwọn ni òun fẹ́ fẹ́ sẹ́ẹ̀sán pé tó ń kílèmù yìí ìyàwó yóò lọ jẹ́ nọ́mà fún abil àbí ojú wa láti dé nìyẹn wàhálà wa dé yóò dìjà bí ó ní dìjà yóò dìjà torí pé kọ́bílì ó mọ dúndùn pé obìnrin tòun gẹ́gẹ́ lòun rẹ́fẹ́ kábílì ó mọ dúndùn pé rárá ìyàwó ti tòun gẹ́gẹ́ ní rẹ́fẹ́ àlọ́ ti ṣètò rẹ̀ àbí wàhálà bá dé nígbà tí wàhálà wa dé tàbí kọ́bílà náà mọ̀ ìpín nọ́mà nọ́mà ìyàwó ta ni ó jẹ́ tàbí ẹ̀dúwádẹ́ fẹ́ dà nǹkan rúbà yẹn bí wọ́n bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn kọ́bìlì wa ń sọ yìí pé ẹ tẹ̀ bá ń ṣe àyà yẹn gan ẹ bá ń ṣe sọ́tìlì máyídà ẹ ṣe ẹ bá ní kóra lọ́wọ́ bẹ́ẹ̀ bá ṣe ẹ sì bí ẹ lọ wá àyà twenty seven one chapter five ẹni bó bá ń ṣe. ìgbà tí kọ́bìlì yẹn ó wá sọ pé òun pa á bí òun ò pa nítorí kí ló rẹ ń pa ó lè bá a rí ìyàwó yẹn fẹ́ báwọn ẹni bí ṣe máa ń ṣe nìyẹn tó wá di pé nǹkan yìí òun ò lẹ́tọ̀ọ́ sí eré kan pa ẹni yẹn àbí kan rẹ́ni yẹn lẹ́wọ̀n àbí kan ṣe kíní kan òun yóò hàn sá ó ṣe lówó pàdé ó lówó pa báyìí dé wàhálà òde padà pa náà ṣùgbọ́n kó tó pa àlọ́ wa sọ pé nǹkan tí ó ṣẹlẹ̀ rẹ̀ nígbà tẹ́ ń jà sí obìnrin ní ìlera ìtẹ́ ṣe ni pé ẹ̀yin méjèèjì ẹ lọ pèsè sọdá kan táwọn bàbá àwọn bàbá nínú mùsùlùmí táwọn pèsè sàrà à ń pè ní kùrùbá kí ni mo pè ní lọ́wọ́ kùrùbá àti kọ́ọ̀ kùrùbá sọdá kan nǹkan tá a máa ń ṣe láti fi súnmọ́ àlọ́ òun náà ni ẹran ilé yàtọ̀ àpá à ń pa láti ṣe ìjọsìn òun náà ni ẹran àdáyá táwọn àbá ń pè ní àdáyá tá a máa ń pa ní mọ́kà à ń ṣe láti fi súnmọ́ àlọ́ dáadáa à ń pè ní kùbáì kí lálọ́ wàá sọ àlọ́ ni wọ́n ti àléhìn nàbà ìbnẹ́ àdà ìkọ̀rọ̀bà kùbáàdà àlọ́ ni wàá níbí lọ ka fáwọn èèyàn sọ fáwọn èèyàn nípa ọ̀rọ̀ ọmọ méjì ànábì àdàmà kan ọmọ méjì wọn ni wọn nípa àṣẹ yẹn kọ́bìl àti àbí lọ sọ̀rọ̀ rẹ̀ fún wọn. ìkọ̀rọ̀ bá kúrò bàdà nígbà tí àwọn méjèèjì tí wọ́n ṣe sọ́dá pọ̀ síwájú àlọ́ kí ni sọ́dá pọ̀ tá a lọ nìkan ṣe nìkan tá a lọ wá sọ fún wọn jọ́ náà ni wípé nìkan tí àlọ́ ò ní kí wọ́n ṣe níjọ́ yẹn ò ní wípé kí ló tẹ̀. ìdàdà lọ dín nìkan ṣe ń jọ yẹn òun ni wípé kí wọ́n gbé sọ́dá kọ̀ wọn síta gbangba báyìí ṣe ká kó bá mọ̀ kó bẹ̀rẹ̀ ṣe sọ́dá kọ̀ síwájú àlọ́ ó gbé sí ìdá ẹni tí àlọ́ bá ti gbà tiẹ̀ tálọ̀ bá ti gbà tiẹ̀ tó bá ti accept tiẹ̀ òun ló níyàwó ẹni tí àlọ́ bá ti accept tiẹ̀ ọ̀gbọ́n ló ní ìyàwó tó kíkiri yẹn máa jẹ́ bí ìpèsè síjà àti clearance ẹnìkan kò lè mà sódà ìjà tó ń jà yẹn eléyìí fi mú pé èmi ló yẹ kí n fẹ́ torí pé wọ́n jọ bí wa ni eléyìí sọ pé rárá báwọn yòókù ṣe ń ṣe bọ̀ nìyẹn èmi ló yẹ kí n fẹ́ ọ̀dà ọ̀yẹ̀ ń ṣe báyìí. àlọ́ nígbà tí àwọn méjèèjì yẹn kọ́rọ̀ bá kù bàánà àlọ́ ní fatukú bìlà ní àhàdìhìmà àlọ́ òwa gba sọ́dà tẹnìkan nínú àwọn méjèèjì ó gba sàárà àtúnṣe ta ni ó gbà báyẹn àlọ́ gbà ó gbà lọ́wọ́ ta ni àbí wàlámù yìí ta kọ́ bẹ́ẹ̀ nínú àkọ́ ṣùgbọ́n tó gbà lọ́wọ́ ètò kejì tó jẹ́ ta ni kọ́ bìbélì kò lálábòsí oníṣàbòsí ó gba ti hábìlì kò gba ti kọ́ bíi tẹ́lẹ̀ báwọn nígbà pé nígbà pé alábòsí èèyàn ni. قال لأقتلنك قال لأقتلنك آه ọbìnrin ti tọrọ dédú yìí máa pa ọ nìsín. bọ́ọ̀ náà ti lè gba tiẹ̀ tí wọ́n gba títẹ̀ mi máa wá pa ọ. kọ́ọ̀lá ìnáma yàtàkọ́ balùlọ́ọ̀rù nínú ìmọ̀tàkẹ́. àlọ́ wa sọ fún ìgbà á. àlọ́ sàárà téèyàn bá ṣe ẹyin tó bá dúró pẹ̀lú àlọ́ ni àlọ́ máa gba sàárà rẹ̀ èyí téèyàn kára kan á bí ṣe ibi tí àwọn ṣẹ̀ṣẹ̀ yìí ti gbà wọlé nù àwọn ọmọ kéékèèké ọ̀ṣẹ́ bọ̀ yẹn. náà ní ẹlẹ́bọ náà lànàbí àdámà ẹlẹ́bọ ni àwọn àsọpẹ́ ànàbí àdámà mùsùlùmí ni torí pé ó ṣe pèsè ah. ẹ̀ẹ́dẹ́gbà pèsè bí àwọn ọmọ ànàbí àdámà àwọn náà ń gbẹ́bọ lọ sí oríta ìwà àwọn ọmọ ìwà láì kọ́lá àwọn tó wà wájú mi ìbí rẹ̀ ilẹ̀ yọmọ kéékèèké wà láì àwọn tó wà wájú mi wà láwọn sì ìbí rẹ̀ rẹ̀ torí pé ó fọ́ nìkan ni ó kọ́ nìkan ẹgbẹ́ omi táwọn ọmọ yìí gbà wọlé pé gángan nípìnlẹ̀ mú ni ọ̀dà ń ẹ máa wọ àwọn ọmọ yìí ẹ máa o nígbà tí kọ́bìn sọ pé là ápùlà pa ìnáma yàtà kọ́ba lọ́hùn nínú tí òkun ló dárúkọ alóhùn náà ló dárúkọ òun tani ta ló gba tana ti sàrà yẹn fún Allah kì í sòkun lọ́yẹ́ pé pèsè náà lè pè èyí lẹ́ mà tana ṣe pèsè fúnjọ́ náà lọ́hùn Allah ó ti hànú àyà náà sókun náà ṣe pèsè fún àbí kan ṣe ẹ̀yìn ọmọ kékeré ha síbò náà ló wà bẹ́ẹ̀ lẹ́yìn náà kà á ìbáwọn sọ pé ó wà nínú yín gbórí gbórí wọn dà ọ̀gùn ó wà nínú yín náà ìnáma yàtàkọ́ balùwọ̀ ọ̀hún ìjọba ẹgbẹ́ àbẹ́ẹ̀túmọ̀tún àlọ́ òun náà ni àlọ́wù máa ń gba ìpèsè tó wáyé pípèsè náà lẹ́fẹ̀ẹ́ pé wàhálà tẹ́kọ́ra yín sí nìyẹn ẹ máa ń gba sàárà àti àwọn tó ń dúró pẹ̀lú àlọ́wù ká ṣe èyí tó òkun náà ni máa ń gbà ta ni ń gba sí báwọn ìyá ni èmi kẹta yìí máa ń sọ ní pé ẹ gbé lọ sórí ta táwọn ìyá bá ti gbà á ìyá ni fi ń ògún ọjà nǹkan kan ní ẹ ń gbé ìpèsè sí ń hùn àlọ́hùn ni àwọn ẹni yẹn lọ sí sàárà fún àlọ́hùn tẹ̀ gba ti habil kò gba ti tani kò gba ti kọ́bíl. bóòlù yẹn ti á jẹ mọ́ béèrè ajẹ́píngbà náà àwọn ànábì ádámù àtàwọn ọmọ rẹ̀ ẹlẹ́bọ ni wọ́n ń gbà náà ẹbọ bá wo sára ẹran tá à ń dún níjọ iléyá tá la fi ń ṣe sọ́dá kọ̀ fún Allah subhanahu wa ta'ala la fi ń ṣe kùrbáànì àfi ń wójú rẹ̀ ni àwọn náà lájẹ nǹkan wa ṣùgbọ́n à ń ṣe látọ̀dọ̀ àlọ́rin pé ká ṣe láti ṣẹ̀dá lọ fi sọ gan nípa pé láyé àná lọ́lọ́ àlùhùmù à wàlá ti máa hùwà wàlá ti yàná lùhù tápùwà mi nǹkan. àlọ́ ní àwọn ẹran tẹ́ ń panjọ ilé yá yìí àti tẹ́ bá lọ sí àjì náà láyé àná lọ́lọ́ ha láyé àná lọ́lọ́ ha lùhùmù à. àlọ́ ní àwọn ẹran tẹ́ pa yìí kò dọ́dọ̀ mi o ti bí mi ṣe. wàlá ti máa hùwà ẹ̀jẹ̀ rẹ̀ fẹ́ ta sílẹ̀ kò dọ́dọ̀ mi ti bí mi ṣe wàlá ti bí nǹkan ìbẹ̀rù aláwọ̀ tẹ̀ fi pààyàn lèmi aláwọ̀ ní ìdí. ó fi mú wa ni káwọn ẹni tí ó ṣe káwọn ẹni tí ò ní ṣe ìdí bá lọ fẹ́ jẹran nígbà tó fẹ́ jẹ sí kò sí. sọ àwọn ọmọ yìí náà aláwọ̀ kan fẹ́ fi làjà láàrin wọn kí ó lè hàn dé kí ojú aṣebí lè hàn ọbìnrin tẹ padà rí pé ah, ibi tí aláwọ̀ tó gbà yọ sí òun tún ní agbára ọ̀pọ̀ ó bẹ̀ kan pa ọ́ ni ó dẹ̀ pa á ó padà pa ẹ bá ń ká yà ẹ twenty seven twenty eight ẹ kí lọ́ọ́ wí mẹ́ ẹ náà. Tẹ̀sí bí sẹ́wá yẹn, olùbẹ̀rẹ̀ ọlọ́ọ̀ni Abil ọmọ dáadáa rẹ̀, ó ń la infrastructure ìláyà yádàkà lé ìtàkùtù lànà. Tí wọ́n kọ́ Bill tó bá náwó ọjà sí mi ìgò fẹ́ pa mi ṣàpé fábílà ló ń dúnmọ̀ òun mọ̀ ló kó ń fẹ́ pa àbíyè òun ló sọ pé òun fẹ́ pa padà ó ní tó bá náwó ọjà sí mi ibi òun fẹ́ pa mí náà kí wàá lọ sọ. mọ anabigba fitin yẹ ti àyè èmi ò ní èmi ò ní náwó ọgbẹ́ pàṣẹ wọ̀ mi ní náwó ẹ̀sìn olùbẹ̀rẹ̀ aláwọ̀ tí wọ́n bá náwó ìpa sí mi èmi ò ní náwó ọgbẹ́ pàṣẹ wọ̀ kí wàá lóyún tẹ́tí ní sẹ́yìn ọmọ yìí ẹ kájáde inni akhafu Allaha rabbal alamin èmi ń bẹ̀rù ta ní Allah rabbu rabbal alamin ọba tó dá gbogbo ayé gbogbo ayé gbogbo ẹ̀dá títí sì jẹ́ funfun wa èmi bẹ̀rù rẹ̀ tó sọ fún bẹ̀rù òkun tó ló ń bẹ̀rù àwọn ìyá àwọn ìyá lẹ́yìn tí pèsè fún náà ó lọ sí àjọra wọn àwọn ìyá lẹ́yìn pé títí ń hùn gbogbo ìpèsè tẹ́lẹ̀ bá tẹ́ bá pe tiwa náà sọ́dápọ̀ làwọn ń pè é sàárà làwọn ń pè é lọ́dọ̀ tàwa mùsùlùmí gbogbo sọ́dápọ̀ tá a bá ṣe pátá tá làwọn ń ṣe fún à ń ṣe fún àlọ́ ẹ̀yìn ṣe tí máwọn ìyá ó wà nínú ọ̀rọ̀ tẹ́ máa ń sọ pé táwọn ìyá bá ti gba ọ̀rọ̀ rẹ ti gbọ́ àwọn ìyá ní nta tí ẹ̀dá ní nta ti tí adéda ní gbadi tàwa ọmọ yìí náà dẹ́ sọ ó ní tí wọ́n bá fẹ́ pa mí èmi ò ní torí pé kí ni inni akhafullaha rabbal alamin àlọ́ náà ló ti dárúkọ mẹ́ kò sọ pé mo bẹ̀rù ògún kò sọ pé mo bẹ̀rù ọya kò sọ pé mo bẹ̀rù àwọn ìyá torí pé mi bẹ̀rù Allah ọba tó dá gbogbo ayé gbogbo ẹ̀dá fífi ń rí gbogbo ẹ̀dá wà dá ayáwó ló wá tẹ̀lé. inni uridu an tabua bi ismi wa ismi kí ló fà á abila Allahu akbar ọmọ lọ́mọ yẹn o ó ní ìkàtí tí wọ́n bá pa mí hmm, wàá ru ẹrù ẹ̀ṣẹ̀ mi wàá dẹ̀ tún ru ẹrù ẹ̀ṣẹ̀ tìtì ẹ̀ náà méjèèjì ló rú papọ̀ bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ tó pa mí yẹn wọ́n ni wàá rí púpọ̀ ẹ̀ṣẹ̀ tẹ́mi ní alẹ́ òjì fún ọ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ fún ààrẹ wọn náà ló tún ní. pàtàkì fún mi ní aṣọ náà bí wọ́n sì jọ ọmọ náà tiẹ̀ nìyẹn wàá pa mí.

gbogbo ẹni tó bá ti pààyàn pàwọ́tá kọ́bíìlì kọ́bíìlì tó kiri àná yóò mọ̀ ní kọmíṣọ̀n bẹ́ẹ̀ níbi ẹ̀sẹ̀. àníbi ni kí ló fà á àníbi ni lè anáwó awùwàlùmọ̀sánnàbìlgọ́tì torí pé kọ́bíìlì ni àkọ́kọ́ lórí ilẹ̀ ayé lọ́kọ́ pààyàn nípa àbòsí. gbogbo ẹni tó náà bá ń pààyàn nípa àbòsí láti kí ọ́nà lọ́rùn tá yóò fi parẹ́ kọ́bíìlì ó mọ̀ ní lẹ́yìn àwọn awọn pẹ̀sánná àìsàn torí pé òní ni àkọ́kọ́ tó fi nǹkan burúkú yẹn lọ́lẹ̀ ẹ rí ní ìsinmi ayé àtàlọ́ sọ yẹn kò sẹ́ni tó pààyàn rí bẹ́ẹ̀ ó pátọ́ báyìí jẹun nǹkan dìdìdì ẹ̀rin ni kò mọ bí ó ti ṣe hábílà dìde kò lè dìde mọ́ hábílà sọ̀rọ̀ kò lè sọ̀rọ̀ mọ́ ó sẹ́ǹtì sí kò rí wẹ́ẹ̀ sẹ́ni tó pààyàn sẹ́ẹ̀ ó sẹ́ǹtì sóǹgà ó lọ́wọ́ àṣe ní sákàkiri dìde dìde dìde kò yẹ bó ti fẹ́ sí mọ́ làlọ́ mi sọ pé ẹni bọ́ọ̀lì tó náà bá pààyàn pa àbòsí lónìí ó jíyàn gbé ni o ó pa ni o ó ṣe kinní kan ni o ẹjọ́ ń fa wàhálà kan ni o ó wá lọ́rùn ni o ó pa láì lẹ́tọ̀ọ́ a ò sì dá ọ̀ràn kódà àlọ́ sọ́ńbi àyà yẹn náà àyà tá à ń sára yẹn náà àníbi ni tó bá pa ẹ̀ nìkan péré fàkà ànàmù fàkà ànàmù àkọ́tàlà nàásà jẹ̀míà bíbá téèyàn pa gbogbo di lónìí bíbá téèyàn pa gbogbo di yẹn èèwọ̀ ni kí ẹ̀mí kó tọwọ́ èèyàn bọ́ èèwọ̀ ni èèwọ̀ ni kó kàn máa ń mà kó kàn wò sùn kó kàn pààyàn kó gun nìkan kó kú ẹlòmíì wọn máa jà yóò kàn yóò lọ domi gbóná sí lára ẹni yóò wá kú ẹlòmíì wọn máa jà yóò gun nìkan ẹlòmíì ò lè jẹ ordinary ẹ sílẹ̀ ń pè é kíni pákó tẹ́fọ́n gbà ìtẹ́bù tẹ́nísì lásán yóò mọ̀ ìdíjà tẹ́lẹ̀mí ó lọ parí yọ tó pọ̀ láàrin orí tẹ́ni yóò kú àníṣe àlọ́ òní ẹ̀ ń bá pààyàn báyẹn ìgbà tí yẹn pa gbogbo odidi ìlú kan rẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ rẹ̀ ṣe rí ìlàyà wa wí tẹ̀lé. alọ́ ni pàtó wà á ti lẹ́rú nẹ́fṣà. nígbà tí hábílà sọ̀rọ̀ yẹn mi èmi bẹ̀rù àlọ́ o èmi ò ní pa ọ́ tí wọ́n bá fẹ́ pa ẹ̀mí ìwọ ló ru ẹ̀ṣẹ̀ mi ó sì ru ẹ̀ṣẹ̀ tiẹ̀ náà sẹ́yìn kó yẹ kí ìbẹ̀rù aláwọ̀ wọnú ọkàn kan bí ọlá tó sọmọ gidi alọ́ nípa tó wọ àtìlẹ́kùn dẹ́kùtà kọtìlá kọtìlá ẹ̀mí rẹ̀ sí lọ́sọ̀ọ̀sọ̀ lẹ́tẹ̀ẹ̀nì pa ẹ̀mí rẹ̀ sọ̀ pa mọ́tà lóhùn kan lẹ́yìn ikú sáré ni òsínà kan tó sẹ̀rẹ̀ mú kó lẹ̀ torí ìyàwó tó rẹ̀ fẹ́ alọ́ ni ẹ̀mí rẹ̀ ó padà ṣe lọ́sọ̀ọ́ ó ti sáyìn ipa yẹn fún pípa ni pàtó wá pánkọ́ alọ́ ní pàpọ̀tọ́lẹ̀ o bí kọ́bí lè ṣe pàhábí lánìyàn o alọ́ ní káṣùbà àbínẹ̀ lọ́kọ̀ ṣeré ó sì jẹ́ ní ìfún nìyẹn ọlọ́mọ jọ wọ́n jẹ́ kí ẹ̀mí àwọn èèyàn tọwọ́ wa bọ́ o sànù fún àbùtù tiwa o wọ́n jẹ́ kí ẹ̀mí tiwa náà tọwọ́ ẹnìkan kan bọ́ dàbùjọ́ wọ́n jẹ́ kí òfin kan burúkú kan wà máa fi sọ ẹ̀ máa fi sọ wa má jẹ́ má ṣe àwa náà lé ní aburú fáwọn èèyàn dábò pọ̀ ní ojú tiwa má jẹ́ kí aburú àwọn èèyàn náà àti ìdè wọn èròǹgbà burúkú wọn kó jẹ́ kó dọ́dọ̀ tiwa náà sànù fún àgbójú tiwa káwọn náà wọ́n bá sórí ibi láyé káwọn bá sórí ibi láyé kí á kí láyé àti wáyé tẹ̀lé wàhálà bá dé sípò bíi ọmọ tí ó ṣe wọn òrùkùrì ṣẹ́ni tó pààyàn rí wọn sákàtì fóònù ó ṣe báyìí fóònù ó ṣe báyìí kátó kọ́bìrì àábìrì ó ti ń wú kò mọ tí ó ṣe alọ́ ní bàbá àtàlọ́rù wùrọ̀ ọ̀bà bí alọ́ ti rán ẹyẹ kan nìyẹn láti sọ́mọ̀ ẹyẹ yẹn wá yàgò àfihàn àbò ẹyẹ yẹn wá wá ó wá sá ẹyẹ ẹgbẹ́ rẹ̀ pa pàtó wá sá ẹyẹ ẹgbẹ́ rẹ̀ pa ó sapá báyìí dé ní ẹyẹ yẹn wá ń gbẹ́lẹ̀ wá ń gbẹ́lẹ̀ ẹyẹ kejì rẹ̀ tó sápa yẹn kọ́bílà náà ń wò báyìí ó rí ẹyẹ yẹn ó ti ń ṣe kọ́bílà wa ń wò pé èwo lélẹ̀ wa sàkìjì ẹ̀ pa ó sàpá báyìí ni ẹyẹ yẹn wá ń pé rẹ̀ ó ṣe ó ṣe ó ṣe dàbò kejì ẹyẹ kejì yẹn wá fi sínú kòtò wá dẹyẹ pẹ̀lú. bí yorì yàwó kẹfà yòwárí sáwọ ata àfi ẹyẹ yẹn fẹ́ fi hàn án àtọ̀hún ran láti fi hàn kọ́bílì báwo ni ó ṣe bo ìkejì ẹ̀ mọ́lẹ̀ bóòlù náà ó ṣe bo mọ́lẹ̀ nǹkan tẹ́yẹn wá practice fún nìyẹn òun náà bá rí báyìí lòun náà bá ṣe bẹ́ẹ̀ kí ló lọ́wọ́ wí. kọ́ọ̀dà ya wáyé lata wàhálà tóun ti ṣe látàrí láti gbà yìí ó mà sá fún un o tóun ti ń ronú pé bóun ni wọ́n ṣe ṣe àjọṣùwọ̀n àkúdàmísìn àhàdà ìmọ̀ mi ìmọ̀ pípọ̀ ṣe é kí n ṣe rèé. Ah, ewé ẹyẹ tí ò gbọ́ sómi yìí bó náà ṣe bo habil kò ṣe bò mọ́lẹ̀ nàám ọ̀wárí àtàwọ̀tà àtàwọ̀tà àfẹ́ èmi ló bá máa èmi ló bá ti bo ọmọ ìyá mi náà mọ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹyẹ yìí náà ṣe ṣe tòkí la fẹ́ lò bẹ́ẹ̀ ó ní wípé àwọn pọ́ìntì tó wà bẹ́ẹ̀ sìn ó ní wípé sọ́dákọ̀ sáǹpì ní sàárà sí habil àti kọ́ọ̀bì ṣe ta ló pàṣẹ rẹ̀ jẹ́mọ́ Allah ẹ̀múyùn dání ta ló pàṣẹ ìpèsè tẹ́yìn ọmọ kékeré ẹlẹ́bọ̀ yìí tẹ́yìn gbé lọ sóríta ẹ̀yìn òróró epo pupa pé káwọn ilé àwa kankan máa dáná fún wa oríṣiríṣi náà dandan ẹlòmíì ẹlòmíì lo odidi odó odó àti ọmọ ìyá odó tuntun bọ́dà kan ti sọ fún mi rí táwọn pàdé ẹ̀ ní àárín méjì ìyẹn dẹ̀ ń dá ìpè lọ ni odó tuntun àti ọmọ odó tuntun wọ́n dẹ̀ kó ẹyin oríṣiríṣi epo wọ́n gbé sí àárín bọ́dà yẹn dẹ̀ lélẹ́yìí táìmù tàyẹn wọn ronú pé báwo làwọn ṣe ra odó sí ẹlẹ́ àwọn òmìnira fún yẹn jẹ wọ́n ní báwọn ṣe páàkì nù ọlọ́pàá junction àti ọlọ́pàá bẹ́ẹ̀ wà ní àwọn traffic order yẹn wọ́n wà bẹ́ẹ̀ wọ́n máa ń dá rẹ́sì mọ́tò àwọn traffic wọ́ọ̀dì yẹn ẹgbẹ́ ibẹ̀ náà wà ó ní báwọn ṣe páàkì òun páàkì báyìí dé wọ́n ṣe da ẹyin àti òróró gbogbo ẹ̀ <laughs> báwọn ṣe báwọn ṣe ju odó sẹ́yìn kùtù nù àtọmọ odó àbá <laughs> ẹlẹ́yàwó gbọ́ bọ odó kó má gbogbo ogúrí dìde kó mbẹ́ wọ́n fi ń jẹ́ yẹn tó ní o ìyẹn tó le gan iṣu àbújá òwúlò jù báyìí lọ wọ́n fi ń gún yẹn gidi àbá láàrin ẹ̀yin gbẹ́gbẹ̀dẹ̀ yín mú ta pàṣẹ pé kẹ́ ẹ ṣe nǹkan yẹn ẹ̀yin náà lẹ ronú ròrí yín náà kì í náà àwọn ọmọ eléyìí àti káyà ń sìn ẹ̀rí ni mo mú wa ẹ wàá bá mẹ́rin sí náà wá ìpèsè tẹ́ ń gbé lọ sórí ìta èyí tẹ́ ń gbé lọ fáwọn ẹ̀yà èyí tẹ́ ń gbé lọ síbi omi orí tẹ́ lọ ń wẹ̀ lódò tẹ́ ń fi kankan àdáyébá tẹ́ fi ń wẹ̀ ẹ bá mú ẹ̀ wá ìbí ti léèrè tèmi wá ó ti ní àlọ́ ò ṣe kí ni tó pàṣẹ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìgbà tó ṣe sàárà yìí taná ṣe fún àlọ́ ìjà àlọ́ làwọn ọmọ yìí ṣe tí wọ́n fún èyí ṣe náà wọ́n ṣe fún àwọn òòṣà wọn ni àwọn òòṣà yìí sì rè ẹ̀dá ni wọ́n àbádẹ́dà ẹ̀dá ni wọ́n ìsàdẹ́dà tó yàtọ̀ mẹ́mẹ́ tọ́ ẹ má fi ànábì adáwọn ní sọ́dọ̀ síná mùsùlùmí ni kò sí kẹfìrí ànábì bọ́ ànábì ádámù yìí ṣẹ̀ṣẹ̀ mẹ́rin gbogbo àwọn ànábì kan wá sá gbogbo mùsùlùmí gbogbo àwọn ádámù sùnmí ni wọn sì kékeré ẹyọ kan nínú gbogbo wọn. ẹ̀yin lẹ délé náà ẹ̀yìn tẹ̀wáyé àkùnrin àtẹ̀yà kékeré kalẹ̀. tó jẹ́ nǹkan méjèèjì ló rú àwọn ọmọ yìí lójú tí wọ́n ní kí n ṣe àlàyé fún tọ́ àdìsọ tó bá wù àlọ́ tààlà à ń bẹ̀ tá a fẹ́ náà pàápàá jùlọ àwọn tó jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ inú àwọn ọmọ ẹ̀ kó bá ní dá wọn padà sínú islam kó bá ní dá wọn lójú gàràgà kó bá ní fi ọ̀nà kan wọn. wá wo sábàbí wàhálà táwa ló ń ṣe dákùjọ báwa lò ó fi ẹsẹ̀ tiwa náà rin ilẹ̀ sísìn sójú ọ̀nà islam inna bumali idari wal qadir ali náà. a fà síbi tíra wa sí àbálọ pẹ̀lú àsìkò tó ń yí tó عن عن عبد الله بن عباس قال أعتم النبي صلى الله عليه وآله وسلم من العشاء فخرج عمر فقال الصلاة يا رسول الله رقد النساء والصبيان فخرج النبي صلى الله عليه وآله وسلم ورأسه يقطر ما يقول لولا أن أشق على أمتي أو على الناس لعملتهم بهذه الصلاة هذه الساعة لعملتهم بهذه الصلاة هذه الساعة إذا تعتني كني ثم حديث لا تدع عبد الله بن عباس عبد الله بن عباس صحابي جليل لا إله إلا الله عبد الله بن عباس عفان tó le gan alimu bi tafsir ó mọ ìtumọ̀ Quran tó pẹ́ tó le gan ni ó tún wá ṣe alábàápàdé gbígbà àdúrà látọ̀dọ̀ àdàbí ànábì kankan fúnra ẹ̀ báyìí ó ṣe àdúrà fún ànábì sọ pé àdàbùnà ìwà lọ́wọ́ àdìmọ̀ wíta àwìn dákùnjọ́ bá ní fún àfìláyé lẹ́nu àbáṣe báni fún ní ìgbà ìtumọ̀ Quran afaan tó ní agbára tàbí ni tó lágbára dà kálá kó jọkọ bá ní yọrọ sí o ó yọrọ sí àwa náà òun ló gba àdéhùn wa ó ní àtàmà nàbí ìṣòro sallallahu alaihi wasallam tó lè rí ṣá ṣé ìtumọ̀ rẹ̀ àtàmà yẹn ni pé ànábì kí irun ìṣá ẹ̀. ní àsìkò àlẹ́kàtàmà. mo sọ fún alẹ́ ìtòlọ́ náà pé sọ̀láàtì lè ṣá ni máa ń jẹ́ sọ̀láàtì àtàmà máa ń jẹ́ sọ̀láàtì àtàmà. gẹ́gẹ́ bí sọ̀láàtì dòwó orúkọ wọn látọ́ pé tí máa ń jẹ́ sọ̀láàtì dọ̀hìrà máa ń jẹ́ rẹ̀. sọ̀láàtì subuhi ni máa ń jẹ́ sọ̀láàtì fàjìrì náà máa ń jẹ́ rẹ̀. same thing náà sọ̀láàtì lè ṣá. tí wọ́n jẹ́ sọ̀dátò àtàmà ṣé wàá rí àdéhìí àtàmà nàbí ìtumọ̀ ẹ̀rí bí ànábì sọ̀rọ̀ àtàlà ó dì lé ìran ìṣá ẹ̀ bí túlùtù lẹ́yìn ìdá kẹta òwúrọ̀ ìgbà yìí lànàbì tó jáde wá sí mọ́tàlásì ànábì ò pa títí títí títí tó fi di one third one over three òru tàbí tí wàá fi ṣàìsàn kí n túmọ̀ ẹ̀. mo sọ fún ayé pé tàbá fẹ́ mọ ìdákẹ́ta yìí á lọ sí láti di àsìkò tí òun bá ti wọ̀ àsìkò tí òun bá ti wọ̀ táìmù yẹn ká lóun wọ̀ sẹ́wọ̀n hmm? ẹ wà lọ wo àsìkò tí alifájà lè máa yọ láàárọ̀ alifájà lè yọ ní five how many hours nìyẹn a ní òòrùn wọ̀ ní seven fájírì ń yọ ní five a.m. how many hours ló wà mẹ́ ten àbí sure ten hours okay kí wàá ní one over twelve rẹ̀ ìdá ìdá ìdá àkọ́kọ́ nínú ìdá mẹ́ta òkú ìgbà wo ni ọba jẹ́ nǹkan bíi bíi after ten àbí òtún ọ̀sẹ̀ pé táìmù yẹn ni àná bí wàá fẹ́ ọ̀ṣà olùsọ pé a àtàmà nàbí ànábì kí a àtàmà níjọ náà lọ yẹn tí ó kírun ní tólùsọ lẹ́yìn tàbá dá òkùsí mẹ́ta ìdá àkọ́kọ́ rẹ̀ wọn ló bá tọ́jú ẹ̀ báyìí lànà bí wàá kírun ṣáà oye tọyì bàtàna bí wàá di gbogbo àwọn sàbí tó wà ní mọ́tàkì o àtọkùnrin àtọkùnrin tó wàá kírun ànábì ò jáde ànábì ò jáde ìgbà táwọn ti wá jáde ní túlùtù lẹ́ẹ̀lì yẹn ìdá àkọ́kọ́ nínú ìdá mẹ́ta tàbá dẹ́wò sí mẹ́ta ìdá àkọ́kọ́ rẹ̀ táìmù ìlànà ibi tá a sọ pé àgbà tẹ̀yìn bàkọ́rọ̀ jà ọ̀nà ọmọrù wá jáde nínú mọ́sálásí ó ti wá jáde nínú mọ́sálásí tẹ̀sán pé ilé àdàbí mọ́sálásí náà ló wà a ní rústọ̀ wáyé nísìnyí a níbẹ̀ ní torí pé àwọn yàrá yàrá ìyàwó àdàbí ó tó báyìí yàrá one yàrá two yàrá three yàrá four tó báyìí náà ó tó báyìí tó mọ́sálásí táwọn ibi bá jáde nínú yàrá tiẹ̀ mọ́sálásí ló máa bọ́ sí aló jáde nínú yàrá báyìí tó ní bọ́ sí bọ́ sí ní bọ́ sí. pàtó wá di fílùfù lẹ́yìn ìdá àkọ́kọ́ nínú ìdá mẹ́ta yẹn fàkọ́rọ̀jà ọ̀sán ó mọ̀rùbá jáde nínú mọ́sálásí òun náà wà fẹ́ẹ́ asọ́lá ya Rasulullah ìwọ òjíṣẹ́ àná àsìkò ló di tó sáà ní kírun ni bó la ṣe sáà ní kírun ni rọ́pọ̀dà ní sáà gbogbo àwọn obìnrin ti sùn lọ wọ́n sùn lọ síbo inú mọ́sálásí wọ́n ti bí yáàyè àwọn ọmọ kéékèèké náà kọ́ wọ́n ti sùn lọ ìwọ ànábì àwọn obìnrin ti sùn lọ àwọn ọmọ kéékèèké ti sùn lọ gbé àwọn yẹn ti sùn ẹni tó tó gbé ẹni tó ti sùn wé gbé àwọn tàbí ò tàbí tiwa wá já wa ní àrí bàbá ìmọ̀ọ́mù bàbá ìmọ̀ọ́mù sábàrà lọ́wọ́ gan-an àwọn yẹn ti dìde lọ ẹ̀dá pẹ̀sẹ̀ gbá bàbá wọn mú àwọn tàbí ò ṣe bẹ́ẹ̀ wọ́n fara balẹ̀ wọ́n tó di àlẹ́ mi. ọ̀kọ́rọ̀ jà nàbí ẹ máa wo gan o ànábì wa tẹ̀sẹ̀ wá jáde ìgbà wo ló jáde ní átámọ̀ yẹn ní ìdákọ̀ọ́kọ́ ìdá mẹ́ta ọ̀ ànábì wa jáde wàrọ̀ sùhú yá kòtòrò ìgbà orí ànábì nǹkan fún mi báyìí omi nǹkan mẹ bí wàá tẹ bá tẹ ṣàwàrà tán tẹ̀wọ́ tẹ bá tẹ ṣàwàrà tán omi ó máa kan lójú èèyàn lórí èèyàn omi wá ń kan yẹ fún un àbí wàá sọ fáwọn sàbí pé láwùlà àṣokọ̀ àlẹ́ àbùmọ́sí àwọn àlàdà tí ìbá ṣe wípé kí n mọ̀ fún ìnira báwọn ìjọ mi tani bá wí àwa mùsùlùmí tí ìwádìí mi ti mọ́ fo ìrìn ìnira báwọn ìjọ mi ni là àmọ́tòhùn bí áàdì sọ̀lá áàdì ìgbà. àsìkò yìí gangan tí mo jáde nínú ìbá sọ pé ká máa kírun ìṣá ni. àsìkò tí mo jáde gangan ní ìbá pamọ́ láṣẹ pé kí dandandandan àsìkò yẹn ní ká máa ṣe kí ni ká máa kí ìrun ìṣá ni. kí ni tó máa dé? ó ń túmọ̀ sí wípé ká dìlé ìrun ìṣá ìdílé ó dáa ju káyé kìkì lọ unlike àwọn ìrun yòókù sọláàtù subuhi sọláàtù duhur sọláàtù al-asr sọláàtù al-maghrib gbogbo àwọn ìrun yìí wọ́n ní àwọn àsìkò tó ń lọ́lá jùlọ sọláàtù al-isha kẹ́ẹ̀dì lè tiẹ̀ ó dáa ju ká ẹni kìkì lọ ìyẹn fún ìṣáì sílẹ̀ díẹ̀ òun náà ni hadith abdullahi bin abbas sẹ̀fánì bí òtítì jáde sí wọn débi gbogbo àwọn ọmọ kéékèèké ti sùn gbogbo àwọn obìnrin ti sùn ìgbà tí Umaru padà wá lọ pé ànábì ìtànàbì wàá jáde wàrọ̀ sùn yàtòrò lùmọ̀ orí ànábì báyìí ó ń kán fún omi àlùwàlá lànàbì fi wá sọ pé làwùlà àṣùkọ àlà ummati aw àlànà làmọ́tòhùn bìhárì sọ̀lá àádìrí sáà àsìkò yìí gángan ní ìbá pa wọn láti pé ká máa kí ìṣá yìí ṣùgbọ́n torí ìnira àbá ọ̀dọ́ ni o lẹ́yìn tí wọ́n kí ìṣá yìí ní abiasa tẹ̀ ẹlòmíì ló ní kí ìṣá yìí ó dàtọ̀ bá tẹ́lẹ̀ mi bá dẹ̀ fi lè nà á lẹ̀ báyìí sàlámà àdínkù ni ó ti fá sí ọ ẹlòmíì ò ní táìmù o èyí tán ní ká máa kí nǹkan ẹlòmíì nǹkan kò ní kí ó jẹun dábàá yìí sùn ni alákọ̀ọ́lẹ̀ ọ̀rọ̀ yìí. tó àdìsí yìí tọ́ka sí pé ìrun ìṣá káfà wá sẹ́yìn díẹ̀ ó ti àdìbá ìṣẹ́kẹ̀rẹ̀ tó o bá mọ̀ pé wà á rí jẹ̀ máa tún ni o tó bá ti mọ̀ pé ò ní rí jẹ̀ máa kì í ládùúgbò ọ̀dọ̀ tí àsìkò tó wọlé yẹn náà máa ń kí jàmá tó bá ní kó lọ tìlé rẹ̀ ó lọ dáhùn kí ni ẹ̀ka kí jàmá òsìkò rẹ̀ síbò tí kírun lásìkò rẹ̀ tó wà lá ṣùgbọ́n tó bí wà bá rí jẹ̀ máa kì í tẹ bá ti bèrè díẹ̀ ibi nine nine thirty nǹkan kan kò dáa wọ́n tó wá tán tó òní rí jàmáà kì í àsìkò tó wọlé yẹn náà yóò rí jàmáà jàmáà ní gbọdọ̀ the same thing náà sọ̀rọ̀ àti sọ́gbó yìí òun náà ní irun kan wọn kẹ́ ìdílé tiẹ̀ náà kẹ́ mọ́tì ní àsìkò bọ́lá òdìsọ́ báwọn afá àpẹtí méjì lórí ẹ̀ kẹ́ ìdílé tiẹ̀ ti àsìkò ìsìfà ìsìfà òní ìgbà tá a ti ń ríra wa ẹ bá níbi ṣe sọ ẹgbẹ́ asiru ìfàjẹ fa ìnáwó àhazọ́m ìlàjẹ ẹ ẹ dìlé àyẹ̀wò àṣùbà ní àsọ̀tọ̀ ẹ pé ojú ọjọ́ ti kíyà díẹ̀ ẹbẹ̀ tí ń bọ̀ báyìí máa dà mọ̀ ní òdà rẹ̀ torí bẹ́ẹ̀ sọ tó tóbi wà mẹ́ sọ̀rọ̀ àti sọ́gbìn náà ní orúkọ máa mọ̀ sọ àwa ń sìn lọ́dọ̀ wọn ní wọn dáhùn sí tiwa ìṣúwàbù yìí la kí ìṣúwàbù yìí á ti jẹ́ kí ojú yẹn máa fi àwọ̀ díẹ̀ díẹ̀ kátó kẹrùn. yìí ti dandan ṣùgbọ́n tí àǹfààní bá wà ṣùgbọ́n tó yẹ pé mọ́sáàsì ti ń bọ́lá sí làwọn máa ń kí ń bẹ̀ tó bá ní kó tilé ẹ̀ sí ìṣùpáà kò ní rí jàmbá ẹ̀ka ní bọ́lá sí bá ṣùpáà ti wọlé ṣètò ẹ̀. the same thing sọ̀lá tó dùn hàn òun náà ní irun tó símílà sí nǹkan yẹn náà irun dórí kéèsì tiẹ̀ ní pé lásìkò tiẹ̀ bá ti tó tàbí ṣùgbọ́n tó yẹ pé àrọ́ọ̀rọ̀ wà ń ta kílẹ̀ ń pè heat oòrùn oòrùn heat yẹn pọ̀ kó gbóná gan-an tẹ̀síntẹ̀ yẹn bá pọ̀ táàmì yẹn làwọn ìmọ̀tọ́ pé agbólẹ̀ ah, ń lọ ẹ̀jẹ̀ jẹ́ kó òrùn ń rọ̀ ẹ̀sì mọ̀ táàmì yẹn tọ́ba rẹ̀ ń fi ń lọ hàn ah, kí ló dé nínú òrùn yìí àfi ẹni tó bá pọn ọmọ kí ló tó gbọ́ ọmọ jáde nínú táàmì yẹn tí zuri bá tó ṣẹ̀dá àwọn kẹ́kẹ́ yẹn jílé rẹ̀ ó jílé rẹ̀ díẹ̀ tí òrùn yẹn fi rọjú olórí bẹ́ẹ̀ kìí irú yẹn náà rè jẹ títà ní ẹ̀bá wa ṣùgbọ́n asri orúkọ báyìí ẹ̀jú sí ni magrib orúkọ báyìí ẹ̀jú sí ni àwọn onídìrí kankan sòwúrọ̀ ẹ̀ ló fẹ́ níbi sọ̀rọ̀ àtú àlẹ́ ìṣá yìí tí àdébíwá Muhammad sallallahu alaihi wasallam tó kọ́ wa. sògbónà táwọn ẹbí wa sọ yẹn pé láwùlà àlàsùkọ àlàmùmẹ́tì tí ìwádìí tó ti máa ń kó ní àbáwọn ẹ̀jẹ̀ ọ̀dẹ̀ àjẹpé ńgbà náà kò pàṣẹ rẹ̀ àwọn àti sí àtọ̀níyà èyí tó lọ́lá jù ní pé ká kí lè ṣá lágbára ẹ̀ bá wà tí ó bá dẹ̀ ságbára ẹ̀ náà ẹ̀yìn kan kúkú nǹkan tí ó kí kó máa bá ìjẹ́ ẹ̀ lọ nígbà tá a sọ̀rọ̀ ṣá ìdè tó ìsìnkú rẹ̀ kankan mẹ́rin ṣé àdìsí yẹn ó fi àṣì wa náà àbí aláwùsà alákòjọ kó gbà ní ìjọsìn fún ẹnì kọ̀ọ̀kan wa o náà kí bẹ́ẹ̀ bá wà lábẹ́rẹ́ náà wà á yọ. Um, ẹ. Eh? Eh. mi understand irun ti àsìkò àsìkò irun àbí ok ok. ok ok ìbéèrè tán béèrè ni pé ẹni yẹn táìmù gbà tí ìrun fẹ́ àsìkò ìrun fẹ́ lọ òun ló ṣáàtì ìrun táìmù tí àsìkò ìrun fẹ́ lọ ló ṣáàtì ìrun ṣùgbọ́n nígbà tó wá ṣáàtì ìrun yẹn kó tó kírun tán àsìkò ìrun ti jáde mọ́ lọ́wọ́ àbí tọ̀yẹ̀ wọ́n ní sí ẹni yẹn náà sáàkà sí kó kírun lásìkò ní àbá àníkà ọ̀rọ̀ tó kílẹ̀ àti àdúgbò kí ló ti ṣe òkè lásìkò àyàfi wáyé pé nǹkan tó gbèdè nǹkan tí ṣẹlẹ̀ àfaramọ́ ẹ̀ gẹ́gẹ́ bí kẹ́ni gẹ́gẹ́ bí oorun ẹ̀ṣẹ̀ ohun ìjìká fún ẹ̀fà gẹ́gẹ́ bí oorun ó sùn gbàgbé tàbí kẹ́ni tàbí ìtàgbé ọkọ̀ sí òun ọkọ̀ sí òun ó gbàgbé kò tiẹ̀ mọ̀ bí àṣùyà kò tiẹ̀ ẹjọ́ tí ń rò kò tiẹ̀ rántí èyí ti kó rántí ohun tó ń sin nǹkan lọ ó tún gbàgbé hmm, kò rántí rárá sọ ẹ pásìkò yẹn ni kódà kásìkò òun ti jáde kò lẹ́sẹ̀ kò lẹ́sẹ̀ ń tiẹ̀ àníbi ni mọ̀nàṣíà àni sọ̀lá ẹ̀ ń bá gbàgbé àwònáàmà àìhà àníbi ni ẹni tó bá gbàgbé láti kírun kan tàbó tiẹ̀ sùn lọ́ní láti kírun kan àníbi ni fálíbi sọ léha ìdáadáa kárọ̀ ìgbà tó rántí yẹn tàbí ìgbà tó jí yẹn òun náà ní gòkè àníbi nítorí pé àsìkò yẹn kára àsìkò ti tiẹ̀ tó túmọ̀ sí kò lẹ́sẹ̀ pẹ́pẹ́ ni yẹn tó kírun ní ákírù lè wà ìgbẹ̀yìn àsìkò ọ̀run pẹ́pẹ́ kẹ́díṣẹ́ rí à sọ ló gbèjì sísúkà ìṣúwàlà lẹ́sẹ̀ bọ́dà kó ti kọjá kan ṣùgbọ́n tẹ́kùn ní ṣe èdè èdè kiri bóyá ń wo fíìmù ni o bóyá ń kàn rìn gbèrègbèrè kiri ni o bóyá ń wo bọ́ọ̀lù ni o ń wo chelsea ló rẹ̀ ń pè é ń wo ẹ̀ ìwọlẹ́ tó ń pè gbogbo wọn tó ń wò káàkiri ń wo Ronaldo èdè tó tàbí ń dúpọ̀ òkú káàkiri àsìkò wa bọ́ ọmọ lọ́wọ́ áfírù lè wá end part yẹn gángan ló wá fẹ́ lọ kírun lásìkò wọn ti wá jáde mọ́ lọ́wọ́ tó wá rà á kà sí ẹni tí ò kírun lásìkò ẹ̀ náà alábòjọ kó láwa ò dá àlùsàrà sẹ́yìn lè a a lè jẹ́ bọ́ ara o wọ́n ní sẹ́yìn a lè jẹ́ bọ́ ara tọ̀lé ìjọ ni jẹ́ bọ́ báwo ìtàn ń béèrè ni pé ẹbọ táwọn ọmọ kéékèèké yìí àwọn ọmọ ọ̀tẹ́bọ ìtàn máa ń gbé sórí ìta yẹn ẹ̀yìn èké kò rí sí nǹkan kiri náà bẹ́ẹ̀ náà bí epo ẹ̀yìn òkè àkàrà náà máa wà bẹ́ẹ̀ àwọn nǹkan á ẹbọ ìdọ̀tí ni gbogbo ìdọ̀tí ni kò sí tẹ́lẹ̀ ṣe ìdọ̀tí ni ẹ má ẹ má kò sí kẹ̀tẹ́ rẹ̀ ṣe ìdọ̀tí sí ìgbàdá ìbáyìí sílẹ̀ kí ló fà á nínú nǹkan tí sẹ́yà tí ò hà láwọ̀ ká máa jẹ òun ni àwọn àwọn nǹkan àwọn nǹkan ẹ̀gbin àwọn nǹkan ẹ̀gbin ọ̀kúlù máa bú nìyà alẹ́bàáfí ọ̀wọ̀bàáfí gbogbo nǹkan bá ti mọ wọn gbé ka ìlórí ìbàjẹ́ ìbàjẹ́ náà ni ó jáde mẹ́ nàá ìbàjẹ́ ní oṣù ẹ̀ jáde lápèjúwe yín owó yàtọ̀ sówó owó rè owó rè eléyìí lè jẹ́ halal eléyìí jẹ́ haram and they are the same currency same currency náà jọ ni wọn but bó láti mà owó eléyìí owó eléyìí ó jalè rẹ̀ one thousand naira òun lọ jí ni one thousand naira eléyìí náà owó iṣẹ́ tó ṣe ṣàgbé the same one thousand naira náà ni wọ́n the same currency ni wọ́n but eléyìí ó máa jẹ́ haram eléyìí ó máa jẹ́ kí halal so eléyìí ìdọ̀tí lélẹ̀ torí pé ibi tó ti wá òun ló kọ̀ sí ìṣòwò yẹn gẹ́gẹ́ ló ní problem ibi tó ti wá so gbogbo àwọn oúnjẹ ojú ẹ bọ́rán dáadáa yẹn ẹ fi ilẹ̀ kò sí kẹlẹ́ wa ṣe kò sí kẹlẹ́ wa ṣe òwúlò kankan ẹ fi ilẹ̀ kan gbé fún àwọn àṣà wọn ìyá tí ò mà kan gbé nǹkan fún wàhálà ó má kò sí ìyá kankan bẹ̀ kan tọ̀ mo ti ń lọ súwìrì ó ti pẹ́ táyìn gbà yẹn a ti gbé sáìtì ọ̀ràn yẹn kẹ̀kẹ́ yẹn sọ̀látù sóbì mo fẹ́ lọ bí jẹ́jẹ́ mo ń lọ láì láì láì láì láì kí n tètè bá rùn sáà ń gbóòórùn àkàrà yẹn ló ń fẹ́ wá nídàjì àwọn ilé wọn dákàrà bàjẹ́ ta àkàrà ilé epo tó le ní o tó le gan àyè ilé epo jáde sí bọ́lá báyìí mo kàn báyà yìí níbi sàárè sàárè yẹn wà wájú ilé ni wọ́n ń ju àkàrà yẹn síbẹ̀ ó ti dín àkàrà yẹn tán wọ́n á jù sí orí sàárẹ̀ ha orí mi ti dìde nínú kí lélẹ̀ ìwọ bàbá yìí wọ́n sùn lọ́rùn o àwọn ọmọ rẹ máa mọ ojú wò wọ́n o kí wọ́n á jù sí orí sàárẹ̀ yẹn ní ẹyọ kọ̀ọ̀kan níjẹ̀bẹ̀ lọ fẹ́ràn á bí mo lè ṣe fún ya yìí o wọ́n jẹ́ òfìsẹ́ ẹ̀kọ́ bá mi ní ẹ̀kọ́ lọ fẹ́ràn dáná mo ṣe ń kírun bẹ́ẹ̀ orí mi kàn gbá níbi ọ̀sáìtì ẹ̀yìn báyìí wàhálà òyìnbó mo sọ àmọ̀tán báyìí mo jáde kọ́lọ́n kójú ọ̀kú jẹ́ kí n bá ya ẹ̀ mẹ́ kó mọ̀ tí ì lọ àlọ́ fún mi ṣe kò sì bá ń tó ti ń tọ́jú ọ̀rẹ́ náà níbi ìtọ́jú náà dákun ó sùn lọ́rùn ó bójútó àwọn ọmọ rẹ̀ ìyá ewu lẹ̀ ń dẹ́wò yìí ẹ tó bójútó àwọn ọmọ rẹ̀ náà ni gbogbo ara ọmọ rẹ̀ ń gbóná àti tí ìyún gbogbo ọ̀tẹ̀ ẹrú ìyàwó líle ìbàdọ́rà lọ gbogbo ọ̀tẹ̀ ń sọ òkú ti kú gbogbo ẹ̀rìndìn ta ló rẹ̀ gbogbo eléyìí tó àbáyà yẹn sọ̀rọ̀ tó alhamdulillah gbogbo bí ògbọ́n mi mọ̀ ìjà àti tèmi lọ́dún yẹn. tó ọ̀rẹ́ anísìn nígbà tẹ gbé àkàrà àti tààtà ní ògbà ẹni pé ìṣe abílà àti kọ́bílà ṣe ní ìsìn àlọ́ ògbà àbí ògbà ó gba tẹ ẹnìkan kò gbá tí ẹnìkan àjọ dáhùn tí ń tó níta ewúrẹ́ ó tẹ̀ dáa káwọn ajá máa bá wa jẹ́ àwọn ajá ni wọ́n ń jẹ́ wọ́n ṣe wọ́n ṣe kankan tẹ́ ẹwà jù sínú òdodo ń gbé lọ́nìí kò sẹ́yìn kankan tó gbà lọ́wọ́ yín wọn àgbáyé tẹ́ ẹ bá dé ojúbọ wọn òun tó fi máa ń rin sìn sìn sìn tí ó ti dúdú ṣùgbọ́n kò sẹ́yìn kankan tó gbà wọn ní káàkó ń ta síbẹ̀ ni gbogbo ẹni wá dúdú wìwè kò sẹ́yìn tó gbà eléyìí tẹ pupa síbẹ̀ eléyìí tẹ ẹyin síbẹ̀ eléyìí tẹ eléyìí pa ajá síbẹ̀ eléyìí pa wèrè síbẹ̀ wọn gbà yóò pàṣẹ pé tẹ bá dé shrine ẹ ti mọ̀ sí shrine lẹ́ẹ̀lẹ́ kìíní yóò ti wá yóò ti ádàbí àpáta àwọn epo yóò ti sarajọ sarajọ yóò ádàbí pé àpáta ní jẹ àpáta kọ́ o àwọn epo tó ti tì tì tì àwọn ìyá kẹ́kọ̀ọ́ gbọ́ wọn gbá èyí tí àwọn kọ́bílà tábìlà jẹ́ ẹ̀rí pé nísìnyí àlọ́ gbà ó gbà tẹnìkan tó gbà tẹnìkejì ìyẹn ló fà á sí kọ́bílà tó gbà àwọn ó padà pa ọ́ ni tí yín ní ìsìnkú tẹ́ni tó fẹ́ gbà àwọn tẹ́ lọ gbogbo gbọ́ wọn gbọ́ pẹ́ fà wọn wọn sì lágbára láti gbà á so ká má jẹ́ ìdọ̀tí ni wọ́n owó kankan kò sí ìwúlò bọ́lá ẹni tó gbé ẹni tó gbé kíní ojú tá a sọ yẹn náà ní tèkì ni kò sí tá a fẹ́ ṣe ìdọ̀tí ni ìdọ̀tí bá gbé fóòsà àdìjẹ ojú ẹ̀ gan bọ́lá ẹni sẹ́ni tèkì ni kò yẹ kó pe òwúlò ẹni tí ìjọba bá ń bẹ bọ́lá owó ẹ̀ fílẹ̀ fún wa bí wàá bí wèrè bá débẹ̀ òun lè kó ń tiẹ̀ tẹ̀gbẹ́ wèrè ò dẹ̀ ní wàhálà kankan tiẹ̀ <laughs> kò ní wàhálà kankan tiẹ̀ kó wọn kó lọ ẹ ní tiẹ̀ ìdọ̀tí ni wọ́n ìdọ̀tí tó le gan sí ìgbàlá rẹ̀ fi ṣe àwa mùsùlùmí máa ń jẹ nínú nǹkan tó máa ní àwọn òfin jẹ nínú òsì ẹ̀hẹ́ ṣùgbọ́n tó bá gbé sọ́dá kọ̀ wá fún yín ẹ̀hẹ́ jẹ́ wọ́n gbé sọ́dá kọ̀ ẹni yẹn fi ṣe sọ́dá kọ̀ torí àlọ́ òṣòrí kan fún ni ẹ̀wọ́ àfihàn sọ́dá kọ̀ bí ó jẹ ní àbáṣọ àrẹ ẹgbà ẹ̀jẹ̀ yẹn mọ́ ṣùgbọ́n títí wọn yìí ìdọ̀tí ni kábàtì rẹ̀ ọlọ́ àlẹ́ náà. É. Náà ọ̀tọ̀ ní hadith ìkàtàdé ti sọ fún ẹ̀. Ìkàtàdé ti sọ ni pé ọ̀nà àjọrọ̀kà rọ́kà àtàn ẹ̀ ń bá báràkà kan náà ṣáájú kí ìgbà ẹ̀ tó lọ ó gbọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àdúrà sọlá ó bá wọn à ń kírun lọ ní ìsìn báyìí à ń kírun lọ wá bára kàkà ìtumọ̀ àkọ́kọ́ nìyẹn à ń kírun lọ báyìí ẹni wá bára kàkà òun náà bá jẹun jẹmọ́ àti àtúnyẹ òun náà ti kírun tó bá ti lè bá nǹkan tó tó òjijì kàkàkà ó láti fi máa ń pè yín bára kàkà tó bá ti bá rúkó gbogbo tó bá wà bífọ́ rúkó bára kàkà for anything after rúkó ó ti ní ṣe rákàtà àbí tọ́yì ìtumọ̀ kejì ó ní àwọn àṣàbò àkàdá àwọn tó ní excuse látòjú ẹnìsìn obìnrin ló ń ṣe nǹkan oṣù lọ́wọ́ hmm? bàtóbìnrin wa ń ṣe nǹkan oṣù kò kírun tẹ́lẹ̀ bàtí ò wá kírun ó wá ku nǹkan tí ó lè fi kí rákàtà nínú òun yẹn látòjú ẹ̀ka ní sùn kò kírun látòjọ́ yẹn zúrì náà tó kò bá wa kẹrin kò bá wa kẹrin ó ti mọ fún òun tí òun ò tí ì mà kò bá wa kẹrin kò bá bá kẹrin ó wá yá ó fi má nìyẹn àdìgbògbò àti kí zúrì náà ti lọ ìgbà tí ó mọ̀ dé báyìí táìmù tó mọ̀ yẹn ó kú nǹkan tí aṣọ yóò ṣe kíni yóò fi wọlé ní mímọ̀ yẹn dé bá yóò kẹrin yẹn bàtà dé nìkan tó kẹrin tí mo sọ kò mọ̀ tẹ́lẹ̀ tá a fi kí zúrì kò bá pẹ̀lú ilẹ̀ bá wà kírun ó kàn ṣe láìpẹ́ tìrẹ lọ. ó wá padà rí i pé òun ti padà mọ́ ìgbà tó wá mọ̀ yẹn ó wá rí i pé á ah, tó òun fi zúrì àbọ̀ òun ní fi zúrì yìí ó wá rí i pé táìmù tó ṣẹ́kù ó sì tó nǹkan tí yẹn lè kí rákà kan. sẹ́fẹ̀ ó tó lọ rẹ̀ kó tó ti gbẹ sẹ́fẹ̀ zúrì yóò ti lọ bọ́t nígbà tí nǹkan tó lè kí rákà kan yẹn sì pa ní mímọ́ àjẹpẹ́ tó bá fẹ́ kírun yóò kí zúrì yóò sì kí àṣírí tàbí àdìsí sọ ni so wà fún àwọn àṣàbìlì àdá àwọn tó bá ní ẹsì báyìí ló wà fún the same thing náà àdìsí yẹn náà ó tún wúlò fún ẹni tó mọ tẹ́lẹ̀ ìgbà tó wá mọ tẹ́lẹ̀ ó gbà tó máa kẹwọn yẹn kò tí ì kíni tó ń ṣe náà ó kàn padà rí báyìí pé òun ò máa máa ní ìgbà tí òun máa yẹn ó wá rí pé àsìkò tí òun àsìkò tó fi mọ́ tẹ́lẹ̀ yẹn tóun ò fi mọ́ yẹn nǹkan tó ṣẹ́kù tí òun yóò fi kọjá ó tó nǹkan tí òun fi kí rákà kan ajẹ́ pé tó bá padà mọ́ lẹ́yìn ọjọ́ karùn-ún lẹ́yìn ọjọ́ kẹfà lẹ́yìn ọjọ́ kẹwàá tó bá padà mọ́ yóò san ìrun yẹn torí pé ìrun yẹn ó ba ní mímọ́ ní nǹkan tí ó tó nǹkan tó lè fi kí rákà kan tó bá fẹ́ kírun níjọ́ náà lọ́hùn bá jẹ́ ní ọdún méje tó ti parí nǹkan oṣù rẹ̀ yóò san ìrun yẹn padà torí pé ìrun yẹn padà ba ní mímá tó bá ti kéré kódà kó mọ̀ jù nǹkan tó fi kí òdìyàkà ṣùgbọ́n tẹ́lifí táìmù tó ṣẹ́kù kò tó nǹkan tó lè ní kíráàkà kan kó mọ̀ wúyẹ̀ wọlé lọ́dẹ àdéhùn sọ náà lọ́ àdá. náà. Thank you ìbéèrè tí wọ́n béèrè ni pé ẹni tó bá ta tẹ́tẹ́ yóò sì padà tẹ ẹni tí ń ta èyí ní ilẹ̀ ìtààrà so wọ́n pe tẹ́tẹ́ ní tẹ́tẹ́ torí pé ìmọ̀ ń ta ẹni tí ń ta tẹ́tẹ́ ni ìmọ̀ ń tẹ ẹni tí ó ń ta tẹ́tẹ́ tó bá sì tẹ́ tán yóò ti lọ ta níwájú àlọ́ òkú ṣe tẹ́tẹ́ ní èèyàn pé ká má ta tẹ́tẹ́ tọ̀tọ̀ ọ̀rọ̀ rẹ̀ yóò ṣe rí ni so àwọn Yorùbá náà ṣàdédé pé tẹ́tẹ́ bí èdè pé nǹkan wọ́n ní ẹni tó ta tẹ́tẹ́ wá rówó mbẹ̀ wọ́n á fẹ́ túbà bọ́ọ̀ yóò ṣe túbà ọ̀nà méjì yóò ṣe rọ́ọ̀dù tẹ́tẹ́ yóò já owó tẹ́tẹ́ yẹn padà tó bá já padà tán yóò túbà lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ ẹ̀ lè dá túbà lórí ẹ̀ náà possible àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ ẹ̀ kálí túbà lórí ẹ̀ gẹ́gẹ́ bí àlùfọ́tù ẹ bá pààyàn ẹ̀ẹ̀kan ní jókòó sínú ìyàtọ̀ ẹlẹ́fẹ́ túbà ẹ bá pààyàn ní ìṣẹ́jú túbà bẹ́ẹ̀ pa lónìí ó dìgbà tó bá pa fẹ́ẹ̀tì mẹ́tẹ̀ẹ̀ta ẹ bá gbowó èlé òun náà ní túbà méjì ẹ bá ta tẹ́tẹ́ túbà méjì àwọn ìṣẹ̀kan ń bẹ láàrin wàtà lọ́wọ́ pẹ̀lú túbà yá ní ìṣòwò lè túbọ̀ nù ìyàpọ̀rọ̀ yàrá rẹ̀ kó o sì mọ̀ mọ́. ẹ má gba ẹ̀fọ́ ẹlẹ́tọ̀ ẹ̀fọ́ ẹlẹ́tọ̀ ó gbé ilé ọlẹ́mọ tiẹ̀ ìgbólówó mọ tiẹ̀ ó tẹ̀ ẹ̀tọ́ rẹ̀ lójú mọ́lẹ̀ ó kẹ́lẹ́ pé kó sínú yàrá kó náà fẹ́ túbọ̀ nù. ó láwọn ṣòro tù. ẹ bá pààyàn ní ìsìnkú túbọ̀ mẹ́ta lọ́wọ́ yóò túbọ̀ lọ́dọ̀ àlọ́ torí bá lọ sí ilé ìwọ̀ tó gbọ́dọ̀ pààyàn yóò túbọ̀ lọ́dọ̀ awúlìyáwúlì mọ̀tò fámìlì ẹni tó pa àwọn fámìlì ẹni tí ó pa yẹn tó ti bá lọ́dọ̀ lọ́wọ́ tó bá lọ́dọ̀ òun kò gbẹ̀gàn fún rẹ̀ ẹni tó pa yẹn dàbí kan tó kankan yìí ti kò kàn jókòó sínú yàrá ọlọ́run mo ti pa yẹn orí yẹn ara wọn so the same thing náà làwọn ẹ̀ṣẹ̀ yẹn náà ẹni tó gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ tó bá fẹ́ túbá yóò túbá lọ́dọ̀ àtọ̀ ó ṣe nǹkan yẹn léwọ̀ yóò ṣe rọ́tò ìmọ̀tọ́ yìí yóò dá ẹ̀tọ́ yẹn padà fún un sọyìn tó ta tẹ́tẹ́ náà tó bá ta tẹ́tẹ́ ló jẹ owó ń bẹ ẹ̀tọ́ àwọn kan ló gbà àrọ mọ tó a kìtẹ wá sọ̀rọ̀ lórí tẹ́tẹ́ gan tẹ́tẹ́ wúlú àwọn èèyàn lójú gan títà kò lè rú ẹlòmíì lójú wọn máa máa wọn ṣe ni wọn máa máa wọn ṣe ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí máa tẹ́tẹ́ ṣùgbọ́n wọn máa máa fojú rẹ̀ máa ṣe wọn wo bí ìlú ṣe rí wọn gbàgbé ti lọ táwọn náà wàá máa

huh? nine hundred and ninety nine thousand five hundred àti yóò dà padà ẹ̀tọ́ àwọn ẹlẹ́tọ̀ọ́ ló pààkì jọ èyí ó dà padà fún gbogbo àwọn tó ní onímọ̀jú ti wá wọn lọ òun ló kó rẹ̀ sí wàhálà ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ló padà ń ó lọ sí ṣe ó ṣe bísíǹsì ni nǹkan tá ló wò fẹ́ ń bẹ̀ náà nìyẹn ó kàn jókòó yìí sí ìbá yẹn rárá o ó bẹ́ẹ̀ ló wà ń wàhálà nìyẹn. وأحل الله البيع وحرم الربا business iṣẹ́ owó rẹ̀ wàá ṣe ní ṣẹ̀rí àgbékalẹ̀ wàá ṣiṣẹ́ kó rówó ìmọ̀ kó rẹ́ndà sáfíìsì bóyá o ní ìmọ̀ kan ni o dẹ̀ ń kó àwọn ènìyàn o dẹ̀ ń gbowó ẹ̀ lórí ẹ̀ sí problem ìmọ̀ kó bẹ́ẹ̀ ni ẹ tajà ìmọ̀ kó iṣẹ́ lọ́ndà rẹ̀ ìmọ̀ kó gba àwọn nǹkan máa yẹ ọ̀nà tíṣẹ́ àgbékalẹ̀ pọ̀ gan ìmọ̀ kó máa ṣe business kó máa tajà kó máa rajà kó máa ta padà ara rẹ̀ náà nìyẹn ní m'a kó lọ́nu gbogbo lọ ṣẹ́gi ṣíṣẹ́sì tó dáa ni ìyẹn ò nídìí owó ṣẹlẹ̀ àbára wọn wàá lọ́nu kó àwọn ti ṣẹpẹ́ ni o wàá lọ ṣẹ ṣẹlẹ̀ àhàlà ọ̀ ẹni ìfowó tó bá ti di wọ̀bẹ̀ tó bá mú ọ lọ fún àdàbí ni kò máa tẹ̀lé ìdílé òkú ẹ̀ tí wàhálà nìyẹn tó bá ti mú ẹ bọ́ tí wọ́n lè mú ẹ because igi ṣẹpẹ́ ni ṣẹlẹ̀ àrùn wọn ní kó lọ́ máa fẹ́ ọ̀parun tí wọ́n pe jesus máa ń kọ́ yẹn ti tú àti wọ́n pe ẹ ẹ àtúkọ́ wọn pé bambú wọn àrùn ìṣẹ́pẹ́ ní ìṣẹ̀lẹ̀ àgbẹ̀ tó ó wàá tìjọ wà wá rù àwọn èèyàn ń ṣe dáadáa náà sangi inú gbọ́ àbá santi di olówó gidi ń bẹ̀ wọ́n lẹ́nu mi ti di ẹtí padà ń fi mọ́tò tó fi ń kó sí ìlú mi ìdọ̀nà ta ó dáa gan àwọn iṣẹ́ pọ̀ ti ṣẹlẹ̀ alẹ́ fún wa tó lè máa ṣe níṣẹ́ tó tẹ́tẹ́ ṣẹ̀ríà àpèlé wọ̀ rìbá ṣẹ̀ríà àpèlé wọ̀ tó tó bá fẹ́ túbá gbogbo ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ tó gbà ẹ̀ five hundred naira ló fi ta káàṣì ẹ̀ tó ta tó ń káàṣì kì í wà á tún lọ káàṣì padà fún un tó wá wá kó yọ five hundred naira ti ẹ̀ gbogbo káàṣì orí ẹ̀ yẹn wà á ta padà fáwọn tó ní ìwọ lóhun bó ti wá wọn ọ̀bí ìdí tó five hundred naira ti ẹ̀ náà ní ẹ̀tọ́ ti ẹ̀ tó wà bẹ́ẹ̀ tó bá ti fi yẹn tán àyẹ̀tẹ̀ wà tẹ ọtí àlọ́ òkùtù bá ẹlẹ́ẹ̀kejì aláwọ̀ ní kó mọ̀ ṣe nǹkan ẹ̀rọ dẹ̀ ṣe wàá túbà òun náà tó wá ní má jẹun mẹ́ta wọ́n jẹ̀ máa kọ̀kọ́ òun náà gbogbo máa bá mi jẹ tó bá ti rántí wọ́n jẹ̀ mọ́ ẹlẹ́ẹ̀kejì òun gbogbo ní ìpinnu ibi òun ní padà síbẹ̀ mọ́ ìgbésí ayé ẹ̀ òun ní padà síbi ẹ̀ṣẹ̀ yẹn mọ́ wàá dẹ̀ máa bá mi jẹ èlórí wàá dẹ̀ tó bá lọ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala tààbà sọ alẹ́ ọmọ nípa tuntun bá lọ́dọ̀ ẹ̀ tí ó bá tún bá kò kí alákòjọ kúkú yẹ ṣe ẹnìkọ̀kan wá jù wá o ẹ jẹ́ ká dúró báyìí ó ṣe àlọ́tà ẹ já dúró báyìí ẹ já dúró ẹ má tún béèrè. èwo ni kejì ẹ ok pé a lè ṣe a lè ṣe báńkì àbí a lè báńkì ẹ ó dìpẹ́ǹdì ó dìpẹ́ǹdì èyí tó jẹ́ àrọ́ ọ̀mù bẹ́ẹ̀ tó ẹ pé báńkì tẹ̀sí ń yìí ètò dẹ̀pọ̀ nínú àwọn àwọn ètò dẹ̀pọ̀ nínú àwọn báǹkì yìí tó ń ṣe nísìn wọ́n ya wọ́n ya owó tí àwọn èèyàn fi síbẹ̀ wọ́n ya yàn ní èdè ìrìnsọ èdè bá ṣe bísíǹsì lòó ṣòro láti máa ṣe oríṣẹ́ báyìí torí pé ìpínlẹ̀ rẹ̀ ṣàrọ̀mù tó báńkì wà ní ṣẹlá ìsìlám alìkùnúkù ìsìlámíyà à ń pè ní alìkùnúkù alìsìlámíyà islamic banking àmì kí ni ìtumọ̀ rẹ̀ wọ́n mọ̀ kó o sì bẹ̀ owó yẹn àwọn máa fi bísẹ̀nsì wọ́n dẹ̀ máa ṣe àyìn nílé yẹn bí nǹkan bá rí bẹ́ẹ̀ wọ́n máa ṣe àyìn gbogbo ẹ̀ tó bá ní owó bẹ́ẹ̀ bọ́ business làwọn máa máa ṣe wọn à ní yá yẹn lówó yẹn wọn lẹ ka wọn professional kìíní ilé ìsìn kì í ṣe báwọn owó tí wọ́n ṣe bísẹ̀nsì wọ́n ń yá wọn olówó ni sòrí tán táwọn ènìyàn ń dá padà òun ni owó tí wọ́n ń fáwọn yẹn tẹ̀lé pé wà bẹ́ẹ̀ báyìí yàtọ̀ wà bẹ́ẹ̀ ṣé àwọn bùnúkù ìsàmìyà náà àwọn báńkì islamic bank yẹn náà wọ́n tún ní ọ̀nà míì lọ́dún gbà lówó ìṣẹ̀lẹ̀ àfaramọ́ tó wá ṣòro kéèyàn máa ṣe nírú àwọn àyíbá yẹn because owó yẹn owó ti ṣẹlẹ̀ ọ̀faramọ́ láǹpẹ̀ ní owó ìlé tó ìlé ni alọ́ jẹ́ ìwà àhàlọ́lọ́ ìgbà yìí àrọ́mọ rírà aṣòwò ọ̀ṣẹ́lẹ̀ náà owó ìlé èèwọ̀ ni bóòlù ti àlọ́mọ sọ pé ibi tá a ti ń ṣe yẹn lè ga ìwọ láti fẹ́ máa ṣiṣẹ́ because ìpẹ́ because màmá sáìn tó ìwọ ni ṣáhìn ìwọ ló lè jẹ́rìí ìwọ ló ń sáìn ìwọ ló ń owó ìwọ ló ń ṣe àkáǹtì ìwọ ló ń ẹ̀dí ọ́dìtì jàre ìwọ ń ọ́dìtì ìwọ ń ṣe fún tó wù ọ́ mẹ́rin tó ìwọ náà wà lára wọn ó ṣòro díẹ̀ kára kó sàánù tó tí wàá fi ń kó sí báńkì ìyẹn làwọn afáà ń pè ní mímọta òkúbi ìbálùwà nǹkan tó jẹ́ pé ìsì ọmọdé afẹ́ dá ìsì ọmọdé afẹ́ dá táàtì ní kówó síbẹ̀ ọ́ táàtì ní rìlíìtì mọ́ ìkówó sí báńkì ìfún lápẹjọ yín sí àwọn kan ń ṣe kankan gbà kan èèyàn mẹ́rin ti sọ̀pọ̀ ẹ̀ àwọn ò ní báńkì wọn àlákàntì ní báńkì tó máa gbowó ẹnìkan ṣiṣẹ́ wọ́n á fẹ́ sẹ́ǹdì sí wọn wọ́n á ẹnìkan tó kó kó bá wọn sanwó ẹ̀ sí àkáǹtì tí wọ́n sanwó kọ́wá bí pàtẹ́yìn sọ̀rọ̀ sọ̀kọ́ lára ẹ̀ ṣeré òun ò ní báńkì kò lákàǹtì ẹ̀ mẹ́ bọ̀ òun ní ká wọn sẹ́ǹdì sínú owó àkáǹtì ẹnìkan láti bẹ̀ yóò transfer sí igbólówó ti wá báńkì náà ó kàn fún ẹ̀ pọ́fẹ́mù ẹni ẹ̀ náà bá dẹ́ gbowó ẹ̀ fẹ́ gbogbo bẹ́ẹ̀ ni ó sẹ́ǹdì ó dẹ̀ tó nǹkan tẹ́ pé kò sí nǹkan tá a fẹ́ ṣe àwọn nǹkan báyìí wà lọ ṣẹ̀yà ìsọgbọ́n ó ṣòro kéèyàn tó lè là níbi ìmọ̀kòwé tí báńkì lásìkò tá a wà. ẹlẹ́ẹ̀kejì tó wáyé pé owó ẹ̀ pọ̀ nǹkan tí èsì bá ń tà ten thousand kábẹ́ kábẹ́kì náà ló kò sí. èsì náà àbúmọ̀ ìsúnmọ́lẹ̀ káàkiri o tó débẹ̀ kíkan ti jẹ́ àbẹ́ntó tẹ̀ nílé iṣẹ́ ńlá lẹ́gbẹ̀ẹ́ owó tí ń wọlé lójúmọ́ lásán yóò máa jù mọ́nú ilẹ̀ náà lọ́wọ́ ló bẹ́ẹ̀ tà fún olóòdì bank àwọn yóò transfer owó sí ẹ̀ wọ́n náà ó fẹ́ transfer owó sí èèyàn sọ irú nǹkan báyẹn nǹkan tó yẹ pé ah tàbí mo bí ìbàlẹ̀ làwọn afá máa ń pè nǹkan tó yẹ pé ti ọgbọ́n ta lè dá sí ma tọ́ ẹ̀ka kó a máa bìrì jù àlàkọ́jú ilẹ̀ àjà lójú òun ní nǹkan yẹn tó fi ní kó sínú wàhálà lọ́dọ̀ àlọ́ ó dọ̀ àmọ́ ṣe òní tẹ̀ra lẹ̀ pé àkàkà máa lò lọ́wọ́ àyàn ó máa dọ́gba ẹ̀ fún òtún ti máa ṣe níwọ̀n bá pípé ní ìdí ọgbọ́n tó fẹ́ dà irú kaba yẹn wà àwọn kaba yẹn wà dáadáa irú ẹ̀ náà ní sábà wọ àwọn commercial bosses yẹn náà rárá abúlé òsì bá jẹrẹ ṣe náà mí ní pásítọ̀ àkàtì mo lè fẹ́ wọ àwọn commercial bosses yẹn wa fẹ́ wọ̀ wọ́n sọ yìí ìgbà á jókòó tán kó sọ́ra rẹ̀ kì í mọ ìṣòkòtò obìnrin bọ̀dé tani tàǹgbàtà ń lọ lójú ọ̀nà ọkùnrin tí mo jókòó tí ó sọ̀kalẹ̀ níwà bẹ́lẹ̀ <laughs> mo ti sọ́ra nípínlẹ̀ ní ìjókòó tí obìnrin àwa ń lọ àti ọkùnrin tí mo jókòó tí àti yóò padà sọ̀kalẹ̀ ní iná léńdé ó dénilẹ̀ ní iná léńdé wà ó o tí màá wá fà padà pé jọmọ́ sọ̀kalẹ̀ ni ó sọ̀kalẹ̀ iná léńdé báyìí ẹni tí ń lọ sí omi dé ìjọba tún wọlé wájú bẹ̀rẹ̀ wọ́dọ́kù lọ ha wọ́n sì gbàgbọ́ àjọ ìlú bẹ̀rù àlọ́ba yẹn bẹ́ẹ̀ bá ṣe ní agbára mà so lóun kaba yẹn yóò mọ̀ tíráì láti sọ̀ra tí wọ́n bá ti wá káyàn bẹ́ẹ̀ bá ti rọ́gbọ́n dáná tìlú ẹ̀ làwọn báńkì yẹn kò sọ́gbọ́n dáná dá ilé ayé ti dì bẹ́ẹ̀ ilé ayé ti dì bẹ́ẹ̀ kò sí ọgbọ́n dáná dá kò sí mọ́ lọ́wọ́ pàtó dẹ́ ti rí báyìí àǹfààní káwọn ìwọ tó ní twenty thousand fifty thousand ó ti lè fún yẹn sínú ilé kódà ó lè kó sápò dání lọ́sọ̀ ní ma wọn náà tún ń pọ̀rọ̀ báńkì lórí onílò tó ń lò báńkì yóò tún sọ̀rọ̀ sọ̀rọ̀ àfáàkà tó ní yóò tún sọ̀rọ̀ kọ́lá wa ṣe وقال أبو سعد وأقول ديوان سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته gbogbo mùsùlùmí òdodo lọkùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn kan máa lọ́nà ẹ̀sìn àsìlà ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwùtì tọ́ni lọ́nà tàbí lówó lọ́ tàbí sẹ̀sìn wọ àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé ìwé Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà ìrìnà wa létí pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí gbogbo bí àtàlágbàsọ pakitimẹ́lẹ̀ ìfọ̀kànbalẹ̀ ńlá ni ó jẹ́ fún òbí tó bá fọmọ sí Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn àkọ́kọ́ ọmọ òní yapanda ẹgbẹ́ kẹgbẹ́ ó dè wọ̀. ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí. preliminary classes ìtìdáyà ìdádíyà kànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún full time. aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán. saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time. saturday àti sunday náà ni tafidul quran quran memorization class only. aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀ lẹ̀. tàgbàtọ̀ dọ́tọ̀ kùnrin tó obìnrin ló wà fún níbẹ̀ o. number seventeen ògúndàrí láòyè road five mọ́sálà yànnà bíkẹ́ street muslim ìbàdàn. lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi zero zero eight five two three seven seven five seven seven whatsapp number zero eight one one zero six three nine three six six ǹdẹ lọ́gbẹ̀kọ́ mẹ́.